Àló ti lọ sẹ́ àpàdà ṣe àgbẹ̀mọ̀ ti sáìnì ó dẹ̀ máa ṣe. Ẹ sọ fún mi. Koiki Media Limited World Concert your justice. Ó ti lọ nìyẹn. Today's twenty ninth of October twenty twenty three. Ọlọ́run Màámi twenty twenty three ni kò ní Ọlọ́run. Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty two a wà ní ìlú èkó ní ìkòròdú ní asọ́lọ̀ bus stop ní ìkòròdú nípínlẹ̀ èkó níbi tí àwọn ọmọkọ Oòduà tí wọ́n ti wá ṣe awareness fún àwọn èèyàn. kí lẹ sọ bàbá wa kí lẹ sọ bàbá kí lẹ sọ. àṣẹ àṣẹ àṣẹ Koiki Media bring the world closer to your doorstep. àwọn ọmọ Oòduà ni wọ́n ti péjọpọ̀ síbí láti wá ṣe awareness fún àwọn àwọn ọmọ ìlú òròdú níbàyí ọ̀pọ̀ ìjìyà mi ni wọ́n ti bá tó bá wọn. jẹ́ ká mọ̀dẹ́ bá ń gbọ́ wa. mo kí gbogbo wa o. a kí lẹ́ẹ̀kan sí i níbi tí ìṣẹ́ bá wà tó bá ti ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi akíyí o pé kí mi dáa fún world closer to the today is twenty nine of october twenty twenty two. nǹkan tí mo wá sọ fún yín lọ́sàn-án yìí wípé mo fẹ́ fi yé gbogbo wa wípé àwọn ọmọ òjò àkíṣe ọmọ àgbà wípé ilé ti tó lọ wípé ilé ti yá o ìyàtàjẹ yìí ó ti tó gẹ́ àìríjẹ àìrímu àìrínà àìrílò eléyìí ti tó gẹ́ ìdí rẹ̀ gbọ́dọ̀ tí mo fi wá síbi láti wá sọ fún tó gẹ́ darapọ̀ mọ́ kí gbogbo àkà máa lọ lé o Yorùbá nation ilé ti tó lọ o àwọn pípọ̀ wọ̀nyí dábàá bọ̀ wọ́n dáadáa wọ́n kàn ń gbọ́ wa lẹ́yìn mi o wọ́n bó wa ní kúkú ní o wọ́n bó ká máa sì wọ́n lọ́dún lọ́dún mẹ́rin mẹ́rin wọ́n wá fún wa ní ten thousand ẹ̀yin náà wá ṣírò ẹ̀ ten thousand láàrin ọdún mẹ́rin wọ́n tẹ̀sí ká máa sọ fún wa wípé wọ́n ládìyẹ ni wá wọ́n ní ká bá ti dà ìgbàdo lẹ̀ fún wa báyìí ká bá ti dán tọ̀tọ̀tọ̀tọ̀ báyìí wọ́n ló parí ibi táwọn ìyẹn wọ́n lùyà ni wá wọ́n láwọn tá àgbọ̀n àwọn àwọn àgùntàn lẹ́yìn wọn ẹ jẹ́ ká wá fi yé wọn wípé a kì í ṣe olùkọ́ àwa Yorùbá àjẹ ọlọ́gbọ́n àwọn bàbá wa sọ fún wa wípé we are very intelligent Yorùbá people are very intelligent tí wọ́n bá fẹ́ jà ní ọdún kan ọdún mẹ́wàá wọ́n ti ń pinnu rẹ̀ tọ́mọ́dé máa jà láì wọ́n kí wọ́n kì í mọ̀ púpọ̀ wọ́n kì í ṣàṣetì ogún yẹn ogún ògì borí Yorùbá nítorí ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa táwa nínú ọjà ń wá fi rọ̀ yín wípé iná mà ti tó lọ ẹ̀wọ̀ títì wà ní bíbà yìí ẹ̀wọ̀ títì wà ní bíbà yìí. inú ẹ̀wọ̀ ọ̀nà ní bíbà yìí ní owó ìkòròdú onípínlẹ̀ ìpínlẹ̀ èkó nípa ayé bàbá wa lọ́wọ́ ṣé báyìí inú ẹ̀wọ̀ ọ̀nà ilé ìwòsàn ọ̀fẹ́ ni o ṣùgbọ́n wọ́n sí i ó ní oṣù báwọn ó ní oṣù táwọn kan wá lò ní nílé ó ní oṣù mẹ́jọ láti ṣe year school calendar. lẹ́ẹ̀kan sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty two. ẹ̀ka máa lọ ilé ilé ti tó lọ. Koiki Media bring world closer to development. ẹ wo ìlú kòrú la wà lẹ́ẹ̀kan sí ibi táwọn ọmọ ọkọ̀ Oòduà tí wọ́n ti ṣe awareness ìpolongo òmìnira Yorùbá nation ẹ jẹ́ kó mọ̀ ní pé láìpẹ́ láì jìnnà máa ṣe mẹ́gà rally ẹ máa jẹ́ kó mọ̀ ẹ máa sọ fún wọn pé kó má dìbò kó má tẹ̀lé àwọn olóṣèlú ẹ bá a máa ṣe broadcast Koiki Media ẹ̀yin náà ẹ wo ọ̀nà ọ̀nà ọ̀nà bíbá ẹni Ìkòròdú náà pé bíi o ọ̀nà asọ́lọ̀ lọ́nà igbó olóhùn òun lẹ́ ní Ìkòròdú. Wọ́n ìkí mi ní Abdul Àwọn èèyàn wọ̀nyí wọ́n ti dé wọ́n náà fẹ́ gbà wá nílẹ̀. Wọ́n náà fẹ́ pa ìran wa rú. Ẹ fún wọn síka, ẹ fún wọn flyer. Ẹ jẹ́ kó mọ̀ nípa àsìkò ti tó no election no election alájà no election o Nàìjíríà ti tán kò yẹ yí Nàìjíríà ti tán láti two thousand and Ṣùgbọ́n ìyẹn wọ́n wò ó sí i, a fi ń tọrọ àwọn ọmọ wa wọ òrìlé ìwé náà lọ́wọ́ àlẹ́ tíráfù níbo la fẹ́ tíráfù lọ. àsìkò tó láti gbára wa lẹ́ o okò ẹ̀wù la wà láti jọ ọjọ́ yìí o ẹ ká gbára wa sílẹ̀ o. ẹ jẹ́ ọmọ àgbàdo ilé tí kò gbà ọmọ dúró kò tún ṣe dáadáa dúró àwa bí Yorùbá bí sixteen million kò tún ṣe dáadáa dúró ẹ jẹ́ kó mọ̀ pé no election ẹ jẹ́ kó mọ̀ pé no election. kò sí ìbò ẹ má jẹ́ àdìbò wọn kàn tán wá ìyá ń jẹ wá oko ẹrú la wà láti jọ ọjọ́ oko ẹrú ẹ jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin ìyá ọlọ́jà inú ẹ̀ mọ̀ kó tó ń ṣẹlẹ̀ ẹ má bẹ̀rù láti sọ òótọ́ ẹ má sì jẹ́ kó dẹ́rù báyìí kò sí ní tó máa ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá la wà àsí nílẹ̀ north àsí nílẹ̀ Haúsá kò yẹ ìsìn ẹ má ṣe bẹ̀rù ìyá oko ẹrú là ń ṣe láti wà oko ẹrú là wà láti jọ ọjọ́ yìí o àtúkò tó láti gbára wa sílẹ̀ o ẹ má ṣe bẹ̀rù o ẹ má ṣe dìbò. àbí ṣọmọ olùyà ẹjọ́ parapọ̀ ẹjọ́ máa lọ ní ẹ̀wọ̀n. yorùbá nation yorùbá sovereignty yorùbá fẹ́ dá dúró ṣé yorùbá ní yorùbá ní yorùbá fẹ́ dá dúró yorùbá ò ṣe nàìjíríà mọ́ yorùbá ní wàá tó lè pọ́ dá nàìjíríà frederick lord lugard ló dá nàìjíríà nígbà tí wọ́n colonize wa kò yẹ ìsìn girlfriend rẹ̀ ni ó dá ló ló ló ló name wa ọwá ṣe kíni ọwá tún ṣe kíni ọwá tún gbé àwọn agbára fún àwọn Fúlàní ọwá ń fi àjẹ àwa ta nílẹ̀ àwa ta ní gbogbo àwọn resources ọwá ń scam wa ọwọ́ sọ wá níwọ̀n Nàìjíríà wọ́n dẹ̀ scam wa gbogbo nǹkan tó ń rí gbogbo nǹkan tó fi ń ṣe ọ̀tọ̀ ajé ilẹ̀ Yorùbá ló ti ń rí. ok ká la fẹ́ fóòtù fún báyìí. a ah, fóòtì a fẹ́ gbalẹ̀ Yorùbá padà Yorùbá ni wá tẹ̀tẹ̀lẹ̀ nítorí pé ọdá Nàìjíríà Yorùbá ni wá kó tó dá Nàìjíríà kò yé yí so a fẹ́ padà sórí ilẹ̀ wa bá wa a kì í ṣe ṣe sọ́nìsì àrùn ìṣẹ́fẹ́ni àrùnṣẹ́tẹ́ àrùnṣẹ́ kọ̀ọ̀kan a fẹ́ gba ilẹ̀ wa padà ìjàgbara ni wa fẹ́ gba ilẹ̀ Yorùbá padà oyè ìsìn kọ́tà àwọn tíṣà ti sọ fún yín nìyẹn sovereign Yorùbá nation kò ní sí Nàìjíríà mọ́ Nàìjíríà ti expire kò sí election ọkàn twenty twenty three o ẹ má ṣe jẹ́ fọ́tàn yìí o wọ́n fẹ́ wọ́n ti fẹ́ gba ilẹ̀ Àbújá tó ń pè ní capital Nàìjíríà wọ́n ti fẹ́ gbà àwọn terrorist fẹ́ gbà àwọn Fúlàní ti kọ́ fún gbogbo bẹ̀ wọ́n ti fẹ́ gba bẹ̀ wọ́n ti fẹ́ take over wọ́n fẹ́ take over gbogbo Nàìjíríà kò dẹ̀ possible nígbà làwọn ọmọ Yorùbá ṣe kí ni ayé dìde ní pé àwọn òṣèlú nàìjíríà mọ̀ tinubu gbogbo àwọn kí ni ẹ má gbà wọn gbọ́ o wọ́n ń parọ́ fún yín ọlọ́run bá wọn fi búra. ẹ kí ẹ sọ ẹ̀yin náà ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ ẹ má ṣì bẹ̀rù láti sọ òótọ́ o àsìkò ti tó báyìí ẹ má ṣì bẹ̀rù ọ̀rẹ́ ṣe wọ́n kọ́ fún yín ọlọ́run bá wọn fi búra ẹ má dìbò fẹ́ni kankan o ìyà ti pọ̀ jù ẹ̀yin náà ẹ wo rẹ́ẹ̀sì nígbà kan ẹ̀yin náà ẹ wo gbogbo ọjà ẹ̀yin náà ẹ wo ẹ̀yin ẹ wo ẹyin ẹyin ẹyin ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀fi kẹ́míkà ṣẹ́yìn ọ̀fi kẹ́míkà ṣẹ́yìn náà ìbẹ́ ẹ̀dìyẹ ló ń yé ẹyin ọ̀n fún wọn fi dẹ́dẹ̀ ń yé ẹyin ẹyin wá two thousand and two five crate kan kí ló dé eh, ìyá ń jẹ wá oko ẹwú la wà oko ẹwú la wà ẹ jí ẹ tají oko ẹwú la wà àwọn ará bíi wọn ti wà lẹ́bíwìẹ̀ wọ́n ti ń jẹ́ àwọn èèyàn gbé wọ́n fi wọ́n gba lásán wọ́n fi lọ́n ra àwọn ak forty seven àtàwọn ọ̀bọ kankan òye ìsìn ọbẹ̀ ọbẹ̀ gbalẹ̀ wa lọ́wọ́ wa lẹ́yìn òbá gbogbo àwọn mílítì wa ń sìn wọ́n ti kó àwọn ọmọ wa wọ́n ti kó wọn lọ sí north wọ́n ti lọ ń pa wọ́n àwọn ọmọ fúlàní wọ́n kó wọn wá síbí báyìí àwọn fúlàní mílítì wọ́n kó wọn wá síbí àwọn kó àwọn tàwa kó wọn lọ sọ́hùn yẹn kò yẹ yìí my uncle my uncle tèmi mílítì ni ó pa ní Borno state ní ọ̀rọ̀ Boko Haram láti ẹ̀wọ̀n àti Boko Haram ti dé náà ṣe wo ẹni tó ẹni tó fẹ́ ṣe first president fún yìí ṣètìmá Boko Haram ni o Boko Haram ni òun ló wà ní gọ́vdọ̀n ní Borno state nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ tó fi kó àwọn ọmọ Chibok ọkọ̀ oríṣiríṣi lẹ́tà fún. wọ́n sọ pé Jonathan ló ló fà. Jonathan kan Jonathan kan Jonathan ò mọ̀ kankan ń pa ẹ̀ ò mọ̀ kankan ń jẹ́ ó fẹ́ gbalẹ̀ wa Buhari òun ni pẹ́ṣọ òun láì pẹ́ṣọ àwọn Fúlàní ẹ má ṣe má ṣe dìbò ẹ má yẹ kẹ́ni ọkàn tán yìí o àsìkò ti tọ́lá ah, ẹ wo Nàìjíríà Nàìjíríà ti pé hundred years láti pín two thousand and fourteen hundred years tó máa pín Nàìjíríà ti pín two thousand and fourteen oṣù oṣù lapse so nísìnyí báyìí a wà lẹ́gà gbogbo a ti kọ lẹ́tà sáwọn ìlànà ìṣàn bí wọ́n ti recognize wa kò yẹ nísìnyí a fẹ́ ṣe mẹ́gà la fẹ́ declare a fẹ́ declare Yorùbá nation so a máa lè gba gbogbo nǹkan wọn padà so gbogbo kìíní yẹn ẹ máa ní pé nísìnyí ẹ máa ní pé wọ́n ṣe àti máa ṣe àwọn ọ̀nà sí wọ́n ṣe àti máa ṣe àwọn kankan sí nítorí pé election ti dé ẹ má ṣe jẹ́ kó tàn yìí o ọ máa fún yín rẹ́ẹ̀sì ọ máa fún yín gbogbo ẹ má ṣe jẹ́ kó tàn yìí o àsìkò ti tó báyìí o láti gbára wa lẹ́nu oko ẹrú o ẹ má yẹ kí ìyà tún jẹ wá fún ẹ má yẹ kí ìyà jẹ àwọn ọmọ wa o ìyà ti ju o six hundred naira lẹ́ ń wò yìí o wọ́n ní pátá yìí six hundred naira six hundred naira lẹ́ ń lọ́wọ́ lọ́wọ́ ilé six hundred naira kọ́lọ́ máa jẹ́ ọjọ́ méjì tó máa tán nǹkan tá à ń rà ní hundred naira ní two nígbà kan Koiki Media bring the world closer to your doorstep ẹ bá a máa ṣe ẹ̀rọ káàsì a ni ní asọ́lọ̀ ní ìlú Ìkòròdú nípínlẹ̀ èkó ẹnu ẹ̀ wọ̀nà ẹ wo gbẹ̀ bó ṣe ń yàmàyàmá hmm. ẹ bá máa tí ẹ̀ blọ́kà sí ẹ jẹ́ ká máa mọ̀ ní pé no more election ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́ tó ọlọ́run mo bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣe gan. ẹ jọ̀ọ́ no election nàìjíríà ti tán ní two thousand and fourteen nàìjíríà ti pé hundred years ó ti expire wọ́n kàn scam wa ni wọ́n kó gbọ́n nǹkan wa wọ́n kó lọ sí òkè ọ̀rẹ́ àwọn ọlọ́fin tún bẹ̀ ṣe àsìkò ti tó àsìkò ti tó láti gbára wa sílẹ̀ ó pẹ́ wúlà wà láti jọ yorùbá nation fẹ́ padà sórí ilẹ̀ wa orí ilẹ̀ wa yorùbá ni wọ́n kó lórí bọ́dẹ̀ nàìjíríà wọ́n create nàìjíríà ní nineteen fourteen wọ́n ní tó bá ti pé hundred years nípa lè pín ẹni tó bá ní òun fẹ́ máa padà lọ sílé ó lè oko ewu la wà láti ṣeré màmí nǹkan táwọn aṣáá ti sọ ń sì pàrẹ gbalẹ̀ wa à ń jẹ́ káwọn èèyàn máa mọ̀ à ń jẹ́ à ń fi ń tọ́ àwọn èèyàn létí kí kí ibo máa ẹ ẹ bẹ́ẹ̀ ni nǹkan tá a fẹ́ ṣe gbọ́ngàn nìyẹn kò sí nàìjíríà mọ̀ nàìjíríà ti tán àwa kò wà láwọn nìyẹn kò sí olóko àwọn afẹ́ gbalẹ̀ wa afẹ́ dìklẹ̀ àmọ́ afẹ́ ṣe mẹ́gà rally láìpẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ lọ ẹ wo ẹ lọ wá ìbọn ẹ lọ wá ẹni tì bó jẹ́ ogun ẹ lọ jẹ́ ogun bó jẹ́ ẹni tí ẹ lọ jẹ́ ẹ wo Abuja Abuja Abuja Nàìjíríà ah. capital Nàìjíríà ah. ọdún fẹ́ take over àwọn terrorists wà Nàìjíríà àwọn èèyàn àgbogbo indigenous people ọdún máa rúlù wa kò yẹ sìn Abuja ń wò yẹ wọ́n wà ń bẹ̀ àwọn wọ́n wọ́n fẹ́ tẹ́wọ́ nàìjíríà wọ́n fẹ́ máa declare sílẹ̀ wọ́n máa jẹ́ sí àwọn mílítì máa wà káàkiri wọ́n máa di ẹ wo àsìkò tó láti gba àwálẹ̀ gbọ́dọ̀ àwọn charles ọ̀ nìyẹn ẹ má dìgbò ẹ má dìgbò mẹ́nu kan no election o ẹ wọ̀ náà ẹ wọ̀ náà ẹ wọ̀ náà ẹ wọ̀ náà lónìí nígbà táwọn bọ́ọ̀ bíbá lónìí làwọn èèyàn bá a sọ pé ah, ṣé yóò gbani ṣọ̀ṣì ń ṣe kí ni ó lè ní wọ́n ó lè ní wọ́n lóòótọ́. No going back. No going back. Ẹ má bẹ̀rù o. Ẹ má dìbò. Ẹ má dìbò. wa. Yorùbá ni wá kó tó dé Nàìjíríà. Ẹ má ṣe dìbò fẹ́ni kankan o. Ẹ má dìbò olè làwọn ará bí o olè ni wọn o. wọ́n fi àjẹ wá o wọ́n pa àwọn èèyàn wa àwọn èèyàn wa olè lóko olè lódò wọ́n pa àwọn èèyàn wa nítorí ẹ̀ la ìyún ló fà tí bàbá wa fi dìde bàbá wa Sunday Igboho wa fi dìde ẹ fún wọn síkà ẹ fún wọn àníkọ́lọ́ owó gbà wá. yorùbá ni wá kó tó di fọ́dá nàìjíríà yorùbá sovereignty now support Yorùbá nation no Nigeria election in Yorùbá television twenty twenty oyè yìí a ṣe election ọkọ ní twenty twenty Nigeria tán. ọmọ Yorùbá ni wá o àwọn ọmọ ọmọdé àyè sọmọ olùyà wọn ò bí wa ní mọ ìròyìn ìjà. tàbá fi lè kúrò báyìí tàbá fi tẹ̀síwájú lọ ọ̀nà agric lọ́nà kòròdú bẹ́ẹ̀ ìwọ́dún ọ̀la ṣì wà náà o ẹ máa rí ọ̀nà ẹ bó ṣe rí yàmàyàmà wọ́n ti báyé bẹ̀yẹ jẹ́ gidi gan kò sí ọ̀nà kankan. ẹ bá máa ṣe ẹ̀rọ kásẹ̀ lẹ́ẹ̀kan sí àwa ní Ìkòròdú lásọ̀lọ̀. àwọn ti lọ ọ̀nà wẹ́sẹ̀ sí máa pass through ma ẹ ta lọ́ni fóònù. ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ jẹ́ ká tẹ̀síwájú. ok wọ́n ti ń lọ ìyá tẹ̀síwájú. ṣé báwọn lè ṣe àwọn ọmọ ẹni náà lóyún àlọ́ ọ̀rọ̀ tiwa ádámù ádámù ọ̀dọ̀ tiwa. ẹ ká máa tẹ̀síwájú lọ ẹ ká máa tẹ̀síwájú lọ díẹ̀ díẹ̀ wà á tẹ̀sí méjì ṣé ká máa rìn lọ. yóò mọ́tò ni ọmọ àwọn ọmọ mi. mọ́tò ni ọmọ mi. yóò ní ìṣòro sábà bá ọkọ̀ fìyà jẹ gbogbo àwọn èèyàn káàkiri. ẹ máa sọ̀rọ̀ lẹ́ máa sọ̀rọ̀ lẹ́ máa bẹ́ẹ̀ tó lọ. àwa yorùbá yorùbá nation twenty twenty three. ẹ ẹ máa ilé ẹ máa dé ilé máa dá ọkọ ilé máa dá ọkọ ọkọ yorùbá nation ẹ máa sọ̀rọ̀ lọ o. no more letter twenty twenty three. ẹ yù dé fómìnira asọ́lọ̀ níbi lọ́nà ẹ̀fà sí. Badagry. ọ̀nà Ìkòròdú la wa. Ìkòròdú Ìkòròdú ara Ìkòròdú náà ni asọ́dọ̀ ìkẹyìn ní ọ̀nà àbíkì ń bì. ok kí n bọ ah, àbábá yorùbá lè tọ́ ọmọ yẹn lọ. ẹ má dìbò bàbá ẹ má gba ráìsì o ẹ má tọ́jú ọ̀la ọmọ imú o ẹ wo kápítà nàìjíríà ọdún ẹ̀jẹ̀ kò bá ẹ o kápítà nàìjíríà yẹn tó ń jẹ́ àbújá ọbẹ̀ tẹ́kọ̀ọ́ bá ọbẹ̀ tẹ́kọ̀ọ́ bá wọ nàìjíríà ni o àwọn terrorist àwọn ìṣúná àbúkọ làwọn fẹ́ jẹ́ kó bá ẹbí rẹ̀ ẹ ti jẹ́ àkókò láti padà sórí ilẹ̀ wa ìyá ń jẹ́ wa ẹ̀yin náà wò ẹ ti ní wúlò ní ẹ ti dàgbà ó yẹ ká nàkẹ́ ayé nǹkan náà wọ́n pín pé wọ́n ti jọ àwọn pín pé ẹ̀yà àgbàlagbà wọ́n kò sí ẹ̀ tó bẹ̀ ju stroke wọ́n lọ láti ní forty thousand naira per man wọ́n dẹ̀ ń ta lẹ́nu bọ́dọ̀ wọ́n ta ní twenty one thousand. ẹ wá wòye táwọn ọ̀rẹ́ àbí ẹ lọ sí àwọn ọ̀sán ẹ lọ ọmọdé ń ṣe. this time four thousand no more Nigeria ló ń gbé bá àṣẹ àṣẹ ẹ má bẹ̀rù o ìgbà tí mò ń bọ̀ láìkan àwọn kan sọ pé akíní yorùbá nìṣọ́ ní ṣiṣẹ́ mi mo ní yorùbá nìṣọ́ ní ṣiṣẹ́ ẹ̀ ẹ̀yọ́ ọmọ ẹ̀kọ́ lè dìde lẹ́ lọ wọ́n tàn yìí kò yẹ ẹ wọ́n má yẹ kọ́ tàn yìí o ọjọ́ àwọn òkú rẹ̀ àwọn ọmọ ìṣòro kọ́ fún ọmọ yorùbá ni wọ́n máa fi wá ẹ má kílá wọn bẹ̀rù wọ́n ti bá fi yẹ bá wá ọlọ́run gbogbo yorùbá bàbá ẹ má sọ wọlé o yorùbá lè sọ yorùbá lè sọ. ẹ jẹ́ dúró ẹni hàn. ẹni sọ ẹ gba ẹ gba flag àti ìpínlẹ̀ ọkọ̀ ẹ ya ẹ ti wọlé ẹ kọ wọlé ẹ jẹ́ kán máa lè máa rí fídíò yẹn. ọ̀rẹ́ ayé kò náà wọlé wọlé. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má ṣe dìbò náà náà ẹdúró ẹdúró ẹ fún ẹ fún wọn fúláyà ẹjọ ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹjọ fún wọn. wọ́n bẹ bẹ̀rẹ̀ wọ́n bẹ wọ́n bẹ bẹ̀rẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ ẹ bá mi slow kí ni. ẹ bá mi bẹ̀. ẹ bèrè kọ́ ẹ bá bèrè. well my name is uh, Michael Omoju i'm uh, a citizen of Nigeria i uh, was born and brought up in Lagos. What I want to ask is that I'm a Yoruba person. From from okay, ìwọ ló ṣẹlẹ̀ ní pé fẹ́ bèrè pé kí ni reason fẹ́ fi dá Yorùbá nation sílẹ̀ because everything almost have a reason. Okay. Ká tó lè join yín ẹ máa sọ reason lórí bẹ́ẹ̀ Yoruba Yorùbá nation sílẹ̀. Okay, nǹkan ló ṣẹlẹ̀ ni pé Yorùbá ni wá kó tó di pé wọ́n dá Nàìjíríà ẹ dárúkọ yín sì yẹn wá nípa ọmọ nàìjíríà ní ṣé bàbá ilé sọ fún mi pé ọmọ nàìjíríà ní àrí. ọmọ nàìjíríà ni mí nà nàìjíríà lọ bí mi sí èkó lọ bí mi sí. kí lẹ́yìn mọ̀ pa nàìjíríà. i know so many things about nigeria. gbọ́ kí lẹ́yìn mọ̀ pa ẹ̀. nigeria is a is a place where is where is blessed okay, with natural resources. ta ló dá nàìjíríà. Eh? ta ló dá nàìjíríà. it was it was during the the Lord Lugard regime they came all the way from no, UK no, to establish Nigeria as one body. Yoruba le, formerly it was on it was regional. Mm -hmm. Yoruba aspect, the Igbo aspect, and uh, the Hausa aspect. Ẹ má Ẹ má I'm a I'm a. Ah, so ìrọ̀lẹ́ ṣẹlẹ̀ ni pé ìrọ̀lẹ́ ṣẹlẹ̀ ni pé Dela later joined them mm. because we are more or less like an experiment to them. But kọ́kọ́ wọ ìlú yìí wọ́n who is well befitting to give uh, the, uh, the rulership power. post, yeah. the power. Yeah. So they were studying us. Okay. Like the scientists used to say, we are under, uh, uh, we are under um, research. Um, okay. You understand? So at the end of the day, gbàtọ́ máa tọ́ gbàtọ́ bá fẹ́ lọ, bó ṣe wá gbé agbára fáwọn Hausa nìyẹn. Hausa, not even Fulani, Hausa. Then I think it was ẹ̀jẹ̀ bá mi rántí Tanimu Prime Minister wọn gbà yẹn. Ṣé Tafawa Balewa àbí Muritara? Ṣé Tafawa Balewa àbí Muritara? Tafawa Balewa, then uh, the uh, president, Senate president was the uh, Nnamdi Azikwe. Then the regional head was Chief Obafemi Awolowo. Yes, sir. And the long run, they planned a coup. They planned a coup. At the end of the day, they killed Tafawa Balewa. You understand? As, as since that time, we have been under military regime until 1999 that Obasanjo aspire for the post of presidency. even as you have Before been on earth. there is a lot mm. tó ṣẹlẹ̀. Mm. ṣe rí nǹkan tá à ń sọ yìí mm. ẹni tó bá jẹ́ ọmọ yorùbá nítòótọ́ tó wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà a mọ̀ wípé ṣe rí orílẹ̀-èdè yìí ní wíwà lẹ́yọ kan ẹ kò lè pè wá. ṣé iṣẹ́ yìí mọ̀ pé wàhálà tá à ń face ni pé nítorí pé nàìjíríà ṣe tóbi tó yìí ẹ mọ̀ pé àwọn kì í ṣe nàìjíríà tẹ́lẹ̀ ẹ̀nà ẹ̀nà ti sọ òun ló lọ ọbẹ̀ bèrè mẹ́kínì jì ọbẹ̀ bèrè mẹ́kínì jì irú iṣu ti kọ́kọ́ ṣẹlẹ̀ it was ọmọ yorùbá ni ọmọ yorùbá ni ìnà ṣé wọ́n pa wá nílẹ̀ wá sókè yín lọ́rùn all right no problem ẹ wo ẹ wọ mọ́tò ká máa lọ ẹ wọ mọ́tò ẹ wọ mọ́tò ẹ wọ mọ́tò ọdẹ àdàgọ́dẹ. pẹ padà máa jù mí padà máa jù mí. lọ ó fẹ́ mọ̀ di àbájọ ìmílẹ̀ ṣàlàyé fún un. lógo ibà kó lógo ẹwà gbà ìyá inú ẹ̀ kọ́ àkórà kò ní ya iye àdúgbò ẹ bá wọn sọ̀rọ̀ kò mọ ẹnìtì ó ní bíi ṣé òun ṣé òun ò mọ ọkọ ló ṣẹlẹ̀ ló máa ní méjì nìkì. ẹ má dìbò ẹ má ṣe dìbò. ẹ má dìbò ilé wa tó ń lọ o ilé wa tó làwọn ọmọ Yorùbá ilé wa tó lẹjà lọ lé o òkú ẹrú tá a wà yí ẹjọ́ bọ́ kúrò mẹ́ ẹjọ́ fọ́ sọ fọ́ láti dá dúró àti lè dá dúró wọ́n ní àwọn fẹ́ wá pa wá wọ́n fẹ́ gba ilẹ̀ wa ọ̀rọ̀ ilẹ̀ là ń sọ yìí o kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má jà dìbò a kì í sọmọ orú ọmọ onílẹ̀ ni wọ́n ọmọ aládé ọmọ Yorùbá ọmọ Yorùbá ìmọ́lẹ̀ ńlá ògùn adúláwọ̀ àwọn ológun adúláwọ̀ àwọn ọmọ Yorùbá ìmọ́lẹ̀ ńlá àwọn ológun adúláwọ̀ nítorí làwọn bàbá wa. ẹ má gba lórí ọkùnrin ẹ gbà ṣètò gbà ṣètò ẹ má gba gbolé ẹ má wá gbolé ẹ má wá gbolé. sọ́nà wà mí bẹ̀rẹ̀ ṣá. lóòótọ́. bàbá wa pọfẹsọ Akíntóyè náà fi jáde kí wọ́n má bàa sọ àwa ìran Yorùbá di ẹrú pátá ẹjẹ́ àfọ̀bọ́dù ẹjẹ́ fún wọn lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹjẹ́ dúró tì wọ́n ẹ má jẹ́ kó wọn lẹ́rú ẹ má jẹ́ kó wọn lẹ́rú o. ẹ má lọ sí ìjọ ẹ má dìbò Yorùbá nation ló lè ṣe o ẹ má dìbò. orílẹ̀-èdè ni wá tí wọ́n kí lọ́ọ́ kú kẹ́kọ̀ọ́ tó wá kó wa papọ̀ nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè yorùbá ní orílẹ̀-èdè ni ibo orílẹ̀-èdè ní haúsá orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè. nàìjíríà ti tán. wọ́n fi èrú kó wa pọ̀ ni wọ́n lè mú gbogbo wa lẹ́rú àwọn ọmọ yorùbá ẹni á ti dájọ́ tó wá ẹ má dìbò. pẹ̀lú bàbá wa Sunday Igboho. ó ṣá. láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí a lè dá dúró àtìlẹ̀ ládúró àwọn Yorùbá àtìlẹ̀ ládúró àwọn ọmọ Yorùbá ọmọ aládé ni wá àbí ṣọlú o a kì ṣẹlú ẹ ká dìde láti gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn tí wọ́n wá láti wá pa wá run àwọn ọmọ Yorùbá já dìde o a kì ṣẹlú o ọmọ akíniwá o ẹ má ṣe ṣojú ẹ má ṣe bẹ̀rù o nítorí náà bàbá wa ṣí Sunday Igboho ni wọ́n fi dìde ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ o. lára ọ̀rọ̀ iṣẹ́ pa nínú ìrànwá ti tó àwọn onígbà kí wọ́n pa ilẹ̀ kí wọ́n pa àwọn ọmọ Yorùbá mọ́ àwọn ọmọ Yorùbá ẹjọ́ ti dé o. Yorùbá gbọ́dọ̀ bọ̀. Yorùbá gbọ́dọ̀ bọ̀ lásìkò yìí o. ogun ẹ̀wù la wà láti jọ yìí o. àwọn ọmọ Yorùbá ìmọ́lẹ̀ ńlá àwọn ni ògùn adúláwọ̀ Yorùbá ni ògùn adúláwọ̀. ẹ má dìbò. ìṣọ ṣe pos ẹ ń ṣe ṣọ́pẹ́ yín ọ̀dọ́dẹ náírà lẹ́gbà fún pos ṣọlẹ̀ fi sanwó léwé yorùbá nation ni o. ẹ má dìbò. wọn wa fi dìde ọmọ bàbá tẹ́ńtẹ́ń. Olúmọ Ìfọwọ́lọ́lá àti àwọn bàbá wa ṣí Sunday Igboho bàbá Banji Akíntóyè professor emeritus ni wọ́n fi dìde tí wọ́n fi ń fi ọpọlọ jà báyìí wípé kí àwọn ọmọ Yorùbá kí abọ́lọ́kọ ẹrú o ilé wa ti tó lọ ọ̀dà abọ́lọ́kọ ẹrú ilé wa ti tó lọ o ẹ má jẹ́ ọkọ̀ wa rúgbọ́ o ọmọ akọni o ẹ jẹ́ ọmọ akọni o kí gbogbo ká fọ sọ́pọ̀ pẹ̀lú wọn ẹ má jọ ajú àwọn bàbá wa ń pa ọgbọ wọn ní pé àbí wọ́n ní àkí fi wọ́n ní àkí fi ejò sódò òrùlé ń sìn ṣùgbọ́n nísìnyí lọ́wọ́lọ́wọ́ tá a wà Yorùbá ejò ti wà lórí òrùlé o. àwa nílùú Kòròdú ẹ bá máa ṣe é. ejò ti wà ilé ti wà. wọ́n ti tún pé ìkíni dàbí ìrìn wọn ní ìta tó tẹ̀sẹ̀ ibi ilẹ̀ bàbá. Yorùbá Nation twenty twenty three ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ̀ á ti wọ́n ti tà wá fún mọ́là pẹ̀lú yíbo ẹ̀jẹ̀ ká dá dúró ẹ̀jẹ̀ ká dá dúró ẹ má dìbò mọ́ ìyá wa ìyá wa ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ìjà làwọn pípù wọ̀nyí fi ń jẹ wá àwọn ọmọ wọn òkè òkun náà ti ń kàwé àwọn ọmọ tí wá wọ ilé ẹ̀kọ́ lọ àárọ̀ síbí lọ níbí báyìí ṣùgbọ́n àwọn tí wọ́n bá ṣe pé wọ́n ti lọ London wọ́n ti lọ Amẹ́ríkà wọ́n ti lọ gba òwòsàn bẹ́ẹ̀ àwọn orílẹ̀ àwọn orílẹ̀ ìwòsàn lọ bí ní twenty twenty three ẹ̀dá sọ fún ọgbà wo òdìbò ẹ̀dá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá wa. ẹ̀yin ilé ìwé tó ń ta gíláàsì sí. ẹ̀dá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa sọ́dẹ̀ ìgbòho bàbá wa ṣì ń sọ́kọ̀ ẹ̀yin náà ìwòye ọ̀ntà gáàsì ń sùn ẹ̀yin náà ìwòye ọ̀ntà gáàsì ẹ́ you you you be waiting. hello hello hello eh, you be Igbo abi waiting. abi Igbo really Igbo. But you vote. Vote. Vote. Vote. Okay, you vote. Oh, yes, yes, vote. Vote. You, you, you, you like suffering. You like suffering. I say eh, na must vote. Is that vote? Eh? Shebi shebi na dey hear like say Baba say Buhari. Hey, say Baba say Buhari. Na must vote am. Ọ̀rọ̀ lẹ eh, gbọ́ yẹn. Ọ̀rọ̀ wọn na dey say dey dey dey dey wọn na dey hear say Baba say Buhari. Na know say e go be like this. Eh? Na must vote. Na must yes, na must vote. Eh, is that vote? Na must vote. Ó ní bẹ́ẹ̀ kọ́ máa vote. Na must vote. Ìgbà tí wọ́n pariwo sí bàbá sí bàbá ń gbà yẹn ń pé àwọn àmọ̀kó máa rí báyìí ọmọ Ìgbò lọ ló pera ẹ̀ ó sọ pé ẹ óyá ẹ̀ka vote nígbà náà èmi gbàdá ń pariwo sí bàbá táwọn sọ fún wa ń gbà ẹ ní pé Nàìjíríà ti tán tàbí pé Buhari ti kú ẹ ní pé à ń bá wọn jiyàn ẹ bá máa ṣe bọ́kásì ìlú kò la wà lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep <laughs> àwọn ará bíi gan a wọ́n fọ́ nì ẹ̀rí wọn kàn pa mí ni àwọn ará bíi kàn pa mí lẹ́nu wọ́n kàn ń pa mí lẹ́yìn. ọmọ ọmọ ọmọ kan ló ṣẹlẹ̀ ọmọ. dem no ẹ̀wà ẹ má ta mí ṣe ń lára má ja yíyó máa ṣubú ọ̀kadà yìí ìyá èkó yẹ o. àwọn olóyè burúkú wọ́n ti tàn wọ́n ti tàn wọ́n bí wèrè mi bá gidi gan. ẹ má dìbò fún àti ẹ má dìbò yorùbá ní àbí haúsá. yorùbá ni wọn ẹ rí wọn yorùbá ni wọn. lọ ń ta wọn kí ní táwọn haúsá máa ń ta ẹ. ẹ o ẹ à. èmi tápà náà ṣe bára yorùbá ni tápà wa. wàhálà yẹ wọn nìyẹn kọjá kọjá ṣáṣá mọ kọjá ṣàmáyé kọ máa mọ. kọ́ wá fẹ́ jọ̀yìn yorùbá kọ́ wá jọ̀yìn yorùbá kò yẹ yìí sì mọ́mì wa mọ́mì wa ọmọ wa yorùbá nation ni o ẹ má dìbò oyè ìsìn ẹgbẹ́ náà ṣe láti jẹ́ ọjọ́ ní nàìjíríà nàìjíríà ti tán ọlọ́ọ̀gbà nàìjíríà ti tán ọlọ́ọ̀gbà ẹ má dìbò àjẹsẹ̀ àwọn ọmọ yìí wà lọ́rọ̀ tẹnu kọ́ everybody gbogbo bí kì ah, í ṣe rí owó máa wà owó máa wà owó máa wà owó máa wà àjẹ ọlọ́ọ̀ àtọ̀yìn o àtọ̀yìn o àwọn olóṣèlú lọ́ntọ̀yìn àwọn olóṣèlú lọ́ntọ̀yìn àwọn àtọ̀yìn ọlọ́ọ̀bà owó máa wà benefit máa wà fún àwọn àgbàlagbà àwọn ọmọ kékeré wa wọ́n máa gbádùn kan wọ́n máa gbádùn kò ní sí wàhálà mọ́ oyè yìí ẹ má bẹ̀rù o àwọn ará bí owó owó owó owó lọ́jà ń béèrè. ká lọ pé election nísìnyí ọdún ẹgbẹ́ wọn fún ọ ló. ẹ jọ ẹni tó sọ pé Yorùbá Nation twenty twenty three yẹ ẹni tó ń Yorùbá Nation twenty twenty three yẹ ẹni kó má sọ bẹ́ẹ̀ mọ́ ẹni tó ń sọ pé yorùbá nation twenty twenty two nílé kó má sọ bẹ́ẹ̀ mọ́ yorùbá nation twenty twenty two a máa declare láìpẹ́ àgbóyé a máa ṣe mẹ́gà rally a máa declare ẹ jẹ́ káwọn èèyàn mú ẹ sọ fún wọn kí á ti ń ṣàbẹ̀ ẹ máa sọ fún a máa fẹ́ declare yorùbá nation nítorí ẹ̀ la ṣe ń ṣe kí ni la ṣe ń ṣe awareness kọ́ba lè mọ̀ ń pé oyè ibà yorùbá nation fẹ́ dá dúró ẹ̀hẹ́n gbogbo àwọn gbogbo everywhere ní ìlú ó wọ̀ ọ́ ti dá wa mọ̀ last time tí wọ́n ṣe united nations jẹ́ àtẹ̀kùn kò yẹ yìí sùn gbogbo àwọn pípì yẹn wọ́n jáde síta láwọn àwọn èèyàn wà lọ́wọ́ náírà síra wọ́n jáde síta kò yẹ yìí sùn so àwọn journalist wọn níbẹ̀ yẹn wọ́n gbé wọ́n gbé àwọn awareness ya gbogbo àwọn kò yẹ yìí sùn ẹ̀ ẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé yorùbá ti dá dúró nítorí ọ̀sìtì recognize wa kò yẹ yìí so wọn kò kí n ṣe yorùbá ṣe twenty twenty yorùbá ṣe twenty twenty ẹ ṣe gan-an kó ìkí mi dábò kí ló kọ́ ìbàyìí agric asolo ní ìlú korodu lawa Koiki Media bringing the world closer to your doorstep twenty nine of october twenty twenty two ẹgbẹ́ àwọn aṣẹ́ broadcast yorùbá nation awareness live at korodu twenty twenty two october twenty nine mo ti sọ fún ọ̀ṣẹ́ ǹgbọ́n wípé ẹ máa ti ẹ máa ilé máa sọ yẹn nígbà náà sọ àná sọ àbáyé. No going back. No going back. Wọ́n gbé kámẹ́rà fún eh, ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ̀ ẹ̀. Yorùbá nation àmì àṣẹ àbá No going back mi o. Ẹni bá ní Yorùbá Ọlọ́run bá mú sọ́dọ̀. Àmì ìmọ̀ ìlú náà bó tẹ̀ ṣe ń lọ ìgbẹ́. Ọlọ́run bá mú sọ́dọ̀. Àwọn èèyàn fọ́ fún wọ́n wèé pé Yorùbá ní ìṣẹ̀ṣẹ̀ àwọn máa wá sí ìmúṣẹ. ẹ bá wa ṣe lọ ká sí agric lọ́nà àsọ́lọ̀ ní ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó twenty nine of October twenty twenty two Koiki Media bring the world closer to your doorstep ẹ jọ ẹ jọ ẹ ẹ ṣe o tọrọ owó yorùbá tọrọ owó ẹwù dàbí wọn fi wá jẹ ẹ àwọn ọmọ tí wọn ń gbà wọlé lórí ní lókè òkun àwọn ọmọ tí wọn ń gbé náà wà wọn ń lọ́wọ́ tó dìdì yẹpa àwọn lẹ́ṣẹ́rẹ́ àwọn àwọn tó kúrò ní sùkúl wọn ní wọn tún ń kọ́ wọn. àwọn ọmọ òdua ní ìlú ìkòròdú ní agric asọ́lọ̀ ní ìlú Ìkòròdú àwọn ni wọ́n gbé ìpolongo jáde látọwọ́ bàbá wọn eh, àrólé bàbá àrólé ten ten eh, wọ́n fi jẹ́ kó yé wa nísìnyí abẹ́dádúró ni o a ò dìbò mọ́ ìyá ń jẹ wá o ìyá ń jẹ wá o ẹ má tọ̀ ọ́ nọ́mà nọ́mà ni o Yorùbá kọ́ ni yìí Yorùbá kọ́ ni yìí ẹ máa sọ ọ̀nà mọ̀nà màá ní ẹ máa sọ ọ̀nà mọ̀nà màá ní mo ní freedom láti gbé kámẹ́rà sẹ́ni bí ẹ ẹ máa sọ pé ẹ máa sọ pé ẹ broda ẹ máa sọ pé ẹ sọ̀rọ̀ yìí ẹ máa fẹ́ máa ẹ máa sọ nìyẹn oyè yìí ẹ máa rọra o ẹ máa rọra o má lọ gbé ayé o ẹ dàbí poli ti yá bi. wọ́n ní ká máa ok wọ́n ní ká máa súnmọ́ àwọn onímọ́tò yìí so yẹn sọ́dà wá ní bọ́ọ̀sì alẹ́ máa jáde níbẹ̀ all right okay okay. nàìjíríà ti tọ́ wọn nàìjíríà ti tọ́ wọn nàìjíríà ti ẹ̀fọ́ yà o yorùbá ní ẹ̀ má dìbò fún ọkọ̀ ọlọ́ọ̀bá wọn fi kúrẹ́. Kájá dúró. Ah. Ó ń tàn wá láti bí ọjọ́ ó ń tàn wá. Ẹ̀sìn wọn ń tàn wá láti bí ọjọ́. Ẹ wo bí mi ṣe rí ebi ń pa àwọn èèyàn. Ẹ wo láìsí ìfẹ́ ẹmọ yẹn tó jẹ́. Àyẹ̀fẹ́ adájọ́ ló Yorùbá ni wọ́n ṣe ní bọ́dá Nàìjíríà Yorùbá ni wá. Àwọn pípì yìí wọ́n sàmù wá, wọ́n sàmù wá, wọ́n ti fìyà jẹ wá gan. Ó pẹ́ wù ní Yorùbá ń ṣe ẹ jẹ́ adájọ́ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá. orí náà wo ọ ti bọ́dà ọ ti bọ́dà láti jọjọ bọ́dà ọ ti láti jọjọ wọ́n ṣí bọ́dà wọn lọ́hùn yẹn wọ́n fi àjà wá bí. wọ́n ṣí bọ́dà ìlú wọn wọ́n ti tọ̀dọ̀ wa ká máa ró jẹjẹ. wọ́n sọ láti fi forty five thousand. àwọn èèyàn wọ́n ń tọrọ káàkiri wọ́n ń tọrọ jẹ wọ́n ń tọrọ mu. ẹrú ni Nàìjíríà o gbogbo ẹrú ni ẹja kúrò Nàìjíríà jàgàjàgà nàìjíríà jaga ẹ fún wọn ẹ fún wọn epa ẹ fún wọn gbogbo wọn náà. Nigeria is a death trap. Nigeria na slavery. We are we are we are we are a slave. Nigeria is a slave is a slave country. Help Nigeria now to save lives. Sovereign Yoruba nation. Yoruba sovereignty. Help Nigeria now to save lives. nàìjíríà òkú ẹrú ní nàìjíríà òkú ẹrú ní nàìjíríà ẹ wo bí ìlú ṣe dà òkú kan ló máa ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ kẹ sọ̀rọ̀ kẹ fẹ́ dún ẹnu yín ẹ fẹ́ dún yín hàn kò yẹ yí kò sówó kò sí náà kò sí kankan ráìsì wọn áfì tí wọn ó lájọ tó látàrí àtà kò sọ́jà àwọn èèyàn ò ní owó láti ra ọkọ̀ owó wọn ò ní bá lù mọ́. owó àtà náà wọn kọ́ ṣàánú wa àkúrò ní orílẹ̀ wa ìdí Dubai àlọ́ gbogbo ìgbà ilẹ̀ yorùbá ni wá ìyà yẹn ti pọ̀ jù ó ti tó gẹ́ nǹkan tá à ń sọ nìyẹn ká jáde ẹ̀jẹ̀ máa bẹ̀rù oko ẹrú oko ẹrú ti pẹ́ o àwọn bàbá bàbá bàbá wa ṣe àwa náà tún ṣe àtúnà ọmọ ọmọ ọmọ náà kọ ah. àwọn náà tún máa ṣe ní kọ́lọ̀ ń ṣàánú wa kọ́ máa ṣe. inú ẹ̀ wò ní twenty twenty first century a ṣe ń pawọ́ nepa ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. adẹ̀ ń taná fún àwọn Ghana ń taná fún àwọn other countries. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tá ti lọ. ẹ wo àsìkò ti tó o kò sí ẹni tí yóò mọ òótọ́ nínú gbogbo wọn kò sí ẹni tí yóò mọ òótọ́ nínú gbogbo wọn àbẹ̀ndọ́ bẹ́ẹ̀ pìtẹ́ ńlá bá ẹ̀fọ́ tọ́ sábẹ́ ahọ́n sọ lókù ẹ ó máa tọ àwọn èèyàn ẹ ó máa fìyà jẹ wọ́n. nàìjíríà ti tán kò sí ẹni tí má ti tán kọ́ gbé kí nínú ọ̀sọ́dọ̀ wọn báyìí wọ́n wá sọ pé rice rice ni gbogbo wọn máa ń sọ gbàdé pé ní pé nítorí pé àwọn àwọn táníkà gan wọn lè jẹ ráìsì mọ́ sí ọlọ́run ò ní ṣe wá táníkà o ọlọ́run ò ní ṣe wá táníkà lágbára ọlọ́run Elédùmarè àwọn àwọn tí wọn ò ní àwọn aláìní wọn ò lè jẹ ìrẹsì mọ́ nítorí pé kí ni ìrẹsì ti di owó ó ti di owó téèyàn téèyàn máa lọ ra nǹkan. ìyá yìí kọ́ o. ẹni pé. ọ̀nà àbáyọ o yorùbá lè ṣàlọ́nà àbáyọ kúrò nínú ìyà o. ìyà ẹ pọ̀ ẹ náà mọ̀ àṣẹ ìyà ẹ pọ̀ gan-an ọlọ́run wa ń gbọ́. kò sí bí àbí o biafra nation biafra biafra wey na stand up wey no dey play wey dey play like this pass na dey do. <laughs> so pẹ̀lú gbogbo ọkọ̀ sọ ọmọ ní pé àráìsì ah, ti wọ́n nítorí pé kí ni wọ́n ní owó tó lè fi ra ráìsì nígbà tó yẹ pé láyé ìgbà kan ó mú owó ó lọ fi ra ìrẹsì wọ́n ti kó ra ìrẹsì bẹ́ẹ̀ ó gba chẹ́ńjì wọ́n sì fún wọn chẹ́ńjì ṣùgbọ́n nísìnyí wọ́n ti fi five hundred naira ọ̀rọ̀ láìsí báyìí o ò lè gba chẹ́ńjì five naira bẹ́ẹ̀ five naira wọn ò lè fún ẹ nítorí pé kí ni ráìsì ti wọ́n gbogbo ẹ̀ ti wọ́n gbogbo ẹ̀ fọ́ọ̀dì jáwọn yàmá àwọn èèyàn tí àwọn ń jìyà gan gàárì gbogbo wọn mu gàárì gàárì gbogbo wọn mu káàkiri wọn ò lè jẹ láìsí wọn láìsí tí wọn nǹkan tí mo máa ń kọ́ sọ nìyẹn. gbogbo wọn lọmọ òótọ́ gbọ́kọ́ tó ń kó wọn láyà jẹ jù. irú ọ̀nà tó wà irú ọ̀nà tẹ́ ń wo ìsìn ẹni tó bá ní kó fẹ́ ṣe é sìn ọmọ amú ẹni yẹn wọ́n sáré gbé wọ́n il kó má ṣe wọ́n wá takò ẹ̀ fún mẹ́pà wọ́n ní Il est tó bí ten twenty three ẹ̀ma tó bí ten twenty three ten twenty two yorùbá lè ṣe ten twenty two. ilé tó lọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀wù la wà láti jọjọ́ yìí o bá mi òkú ẹ̀wù la wà ẹ̀fẹ́ dá dúró ni o ìyà ń jẹ wá o ìyà ń jẹ wá gan-an ọlọ́run mo fi dúra o ẹ̀yin ẹ wo ẹ wo ẹ̀yin tẹ́ wà ní ah, Èkó àti ẹ̀yin tẹ́ wà nígbà owó lẹ mọ̀ kọ́tọ́ ń ṣẹlẹ̀ rí ẹ wọ́n ti pa àwọn èèyàn gan wọ́n pa àwọn èèyàn gidi ní Ìbàràpá ní gbogbo ibi kankan nípínlẹ̀ Ògùn ní Abẹ́òkúta gan ṣe Abẹ́òkúta lásán wọ́n ń pa àwọn èèyàn ẹ má ṣe bẹ̀rù ìyà ń jẹ wá o ìyà yìí pọ̀ o ẹ ṣe o ìyà yìí pọ̀ o. Koiki Media bring you the world closer to your doorstep. àwọn ọmọ yorùbá nation ni o. kò ṣe apc o kò ṣe ìdìbò bílẹ̀kẹ́ a fẹ́ dá dúró táwọn fúlàní tó ń pa wákàtí a ò fẹ́ mọ́. a ò ṣe nàìjíríà mọ́ nàìjíríà ti ẹ̀fáyà no election ẹ ẹ má dìbò fẹ́ni kankan o ẹ má tọ́jà ọ̀la àwọn ọmọ wa mọ́ ẹjọ́ tó ọlọ́run ìyà ti jẹ wá tó àmì. No election, no election. wọ́n mechanic village la wà ní ìlú Ìkòròdú mechanic village láti dé yìí ní ìlú ìkòròdú Koiki Media bring the world closer to your doorstep twenty nine of october twenty twenty two ẹ bá máa ṣe ẹ̀bùn káṣù ẹ bá máa ṣe ẹ̀bùn ẹ bá máa ẹ bá máa fi ránṣẹ́ sáwọn èèyàn kọ́lé bá kọ́lé bá máa wà pẹ̀lú wa kò yẹ yín sùn ẹ mọ̀ ní pé gẹ́gẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ohun táwọn mílítì nàìjíríà tó fẹ́ máa ṣe é sìn ọ̀hún wá bọ́ ṣe máa fi ẹ̀sùn kàn wá láti lè mú wa ìyá rí tó ìyá ti tó jẹ́ ẹ má dìbò mọ́. olùkọ́ mọ́ náà jẹ̀bi ẹni tó ṣe pé àrítọ́kì jẹ́ àrítọ́sì jẹ́ àrítọ́sì jẹ́ àríjájá àríkọ̀kan jẹ́ ó tó jẹ́ olówó ló jẹ ṣáwá nísìnyí. olówó ló jẹ ṣáwá last christ ti di góòlù kí kò tó ṣe é kọ́ kò sí tó ṣe é kan ẹ̀ṣọ́ ni wọ́n tó gé abẹ́dá dúró ìṣìyàyí tó gé. ọ̀wọ̀ lẹ́ ń gbọ́ yẹn ìrẹsì ìrẹsì ìrẹsì ló wọ́n tẹnu mọ́ ìrẹsì ti wọ́n nítorí pé nítorí pé Yorùbá ìmọ̀lẹ̀ ńlá kí ló ń tà ìrẹsì ìrẹsì ni wọ́n dárúkọ nítorí pé ìrẹsì yẹ ok wọ́n ní kò sọ́wọ́n náà wọ́n ní báyìí gbàgbà àbẹ̀lẹ́ ìrẹsì ìrẹsì ìrẹsì ni wọ́n dárúkọ wọ́n sọ gbogbo àwọn ọmọ tó tá àgùntàn. ọ̀sán wọn á di aṣẹ́wó àwọn ọmọ àwọn ṣolóṣó kò sówó náà àwọn bàbá wa kò yé ìkù kò sówó ìfẹ́ làwọn ọmọ ẹni jolóṣó náà ọmọ ọmọ òye kò rí bẹ́ẹ̀ ṣọyẹ kí ṣọyẹ ká ṣe òkà ẹ wá ṣe wá kọ̀ntínú. àwọn onígbádùn wọn ò lè ní gbádùn náà. wọn ah, ò ní gbádùn o láàmì wọn ò ní gbádùn wọlé wáyé orí máa fọ́ wọn kú ni ọlọ́run máa mú ọ sọ́dọ̀. àwọn wọn ń tojú bọ̀bọ̀ púpọ̀ wọn lọ ṣe yahoo wọn lọ ṣe oògùn owó oògùn owó ò sì sí níran yorùbá oògùn owó kò sí níran yorùbá ọwọ́ jẹ́ káwọn ọmọ ọwọ́ jẹ́ káwọn ọmọ tojú bọ̀bọ̀ púpọ̀ wọn wá ń kú pàìkì ọjọ́ wọn sì pè wá ní leaders of tomorrow leaders of tomorrow. Hmm. <laughs> We refuse to be scammed. ọ̀nà tẹ́ ń wò yìí kẹ́ni kankan bá ní òun fẹ́ ṣe ọmọ amú ẹnìyẹn ni wọ́n á mọ́lẹ̀ ni wọ́n ń jẹ́ kó ṣe ẹ lọ pé màmá ẹ lọ pé we refuse to be scammed wọ́n scam wá àtijọ́ ọjọ́ ẹ má dìbò mọ́ ọlọ́run ìṣẹ́ láwọn ọmọ yìí ara ọmọ yìí nísìnyí báyìí kọ́ bá mi lọ dé ìsìnkú lọ́ máa pariwo up nepa ṣe yẹ kó sì máa rí bẹ́ẹ̀ látàrí ayé ayé dẹ́yìn sẹ́yìn sẹ́yìn sẹ́yìn wàá ṣe ń pariwo up nepa ìyá sì ń jẹ wá gbogbo kọ́ àsìkò ti tó ẹ má ṣiṣẹ́ kọ́ tán yìí mọ́ o ẹ má ṣiṣẹ́ kọ́ tán yìí mọ́ o. Nàìjíríà ni a slave o Nàìjíríà na slave country o. kọ́ máa para bá wa kọjá kó jẹ wọn. àdìbò àdìbò tó dé a máa di ẹni ká dìbò fẹ́ni tó da ta ó da. ta ló kọjá tó da. ta ta ó da ta ta ó da. ṣé Tinubu ló da ni. Tinubu èmi da èmi da baba mi ẹ bá dìbò fún mi yorùbá la fẹ́ ṣe kápá fún ilẹ̀ wa ẹ kápá fún baba ẹ mọ kọ́tà sọ nà ẹ kọ́tà sọ ẹ ó yẹ yí. ẹ má kà má dìbò ká abẹ́ dìklẹ̀ ohun tá wá ṣe é sì wọ́n fi tó ilé sí gbogbo àti gbogbo ìbà àgbègbè yìí pé abẹ́ dìklẹ̀ Yorùbá nation very soon twenty twenty lónìí pé ara abẹ́ dìklẹ̀ rẹ̀ wọ́n ti recognize wa. ó máa búra pẹ̀lú Ògún àádọ́gùn kọjá àfìbọn búra àfọ̀tà búra kò sí tí ò ní fi búra tán ẹ jẹ́ kó lọ ṣe rọ́bìṣì bẹ́ẹ̀ tó gbòbá nípa níta àwọn olóṣèlú ò lè ṣe nìyẹn. China China ẹni tó bá ti ẹni tó bá ti ẹni tó bá ti jí nǹkan àbí ó jí owó owó òlù ọmọ apá ni wọ́n pa ni àwa àwa a máa mú olè olè tó kọ̀ jí pòtẹ́tò pòtẹ́tò ló kọ̀ máa jí àwọn sáré nù àwọn sáré sún àwọn ilé ìkówó wa àdẹ̀wò bí wèrè ẹ̀yin náà mọ̀ ààrẹ ẹ̀yin náà mọ̀ kẹ́kọ̀ọ́

Quake Media bringing the world blizzard to the Senior, ẹ bá a máa ṣe ẹ̀. Ẹ bá a máa ṣe ẹ̀gbọ́n káàkiri, ẹ bá a máa ṣe ẹ̀gbọ́n káàkiri. Yorùbá bá a máa ṣe ẹ̀gbọ́n káàkiri. Àwọn ọmọ Yorùbá mi náà bá mi Yorùbá. Bàbá wa lọ́dọ̀ bàbá tẹ̀ bàbá tẹ̀ ń bẹ̀. Ẹ jẹ́ ká dúró fún ọgbẹ́ ká dúró fún ọgbẹ́ ká dúró fún ọgbẹ́ Yorùbá ẹjẹ ká lówó oṣù lọ́wọ́ ìjọba gẹ́gẹ́ bí ọjọ́ orí rẹ. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ o. ẹ bá a máa fi fídíò ìránṣẹ́ ẹ bá a máa ṣí ẹ. ọ̀sẹ̀ ìdánwò wọn no going back ni o no going back Yorùbá nation no going back Yorùbá nation no going back no going back ìyáálé Òyìnbó no going back no going back ẹ má fọ ya ẹ ń bẹ̀rù ẹ ń bẹ̀rù kámẹ́rà kámẹ́rà ò lè gé ijẹ ah. òótọ́ là ń bá yí sọ́ńbì no going back. kí lásán. wọ́n pa bàbá alóko. Osha, Osha, Osha. òòṣà ẹ̀gbọ́n mi ẹgbà. no going back orí pé Sunday Igboho òòṣà òòṣà bàbá alọ́ńké sì yẹ Igboho òòṣà nílùú Ìkòròdú Koiki Media bringing the world closer to your doorstep ẹ jẹ́ kó mú ẹ jẹ́ kó mú ọ̀nà election àkínṣe pc o àfẹ́ declare yorùbá nation àfẹ́ declare orílẹ̀-èdè yorùbá orílẹ̀-èdè yorùbá àfẹ́ declare orílẹ̀-èdè yorùbá àtàn kankan. ṣe rí orílẹ̀-èdè yìí kò ẹrú ní fún wa nàìjíríà ti tán nàìjíríà ti expire. wọ́n bọ́dà lọ́dọ̀ wọn wọ́n ti ti wá bí báyìí so ọ̀dọ̀ tá a lè gbà ní pé ká kúrò lábẹ́. a fẹ́ dá dúró. tẹ wà bí ẹ tẹ má dìde o kọjọ kò tó dé a máa dílé yorùbá nation. láti gbogbo àgbáyé ọtí dá wa mọ̀ wọ́n ti recognize yorùbá nation òye yìí àwọn èèyàn wá ní diaspora àwọn ti jọ ti jáde síta wọ́n ti jẹ́ kí àwọn. èmi fẹ́ mọ̀ kọ́tẹ́ ẹ fẹ́ sọ pé ká má ṣe. ẹ má dìbò lásán no election no election no election. election àbí àwa ti máa ṣe rally tiwa. mega rally mega rally dáàlì báyìí jáde mú wọn bàbá ilé ìjìgbà ìgbà wo náà sọ pé Yorùbá nation wò láyé kéde pé ó kẹkẹ lè mọ̀ pé Yorùbá nation òun ló lè ṣe é wọn láti ń pín àwọn ìwé sọ́dọ̀ tó bá ti dìgbà tó bá ọmọ Yorùbá. ṣé lè náà ṣé yìí sí tábà tẹ̀lé yìí sí ṣé ìlú máa dá fún wa. ìlú máa dá ìlú máa dá ẹ wo ẹ wo simenti simenti omi gbogbo àwọn nǹkan ẹnu mi dùn kẹ a ní àwọn sìmẹ́ǹtì wa àwọn sìmẹ́ǹtì wa gba àwọn nǹkan orí tó rọra jẹ́ wa ọlọ́fin tún bẹ̀yẹ ṣe nọ́ọ̀tì àwọn máa ma fi ṣe nǹkan fúnra wa. èmi táwọn wẹ̀ bídíò kọ̀ǹtrátọ̀ ni mí màá mi. ẹ fún wọn yẹ kọ́kọ́. ẹ máa gbọ́ ẹ máa Dangote ya promo elibati fi elibati Dangote magi Dangote kan Dangote gan Dangote ṣe ibẹ̀ ṣe plant àwa la ní sìmẹ́ǹtì yẹn ọ̀nà ẹ̀ ẹ dúró ẹ fún wọn fúláyà ẹ fún wọn ẹ fún wọn ẹ má yẹ kó tán yìí mọ́ o ẹ má yẹ kó tán yìí mọ́ ní ìpínlẹ̀ Èkó. gbogbo alájọ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ má yẹ kó tán yìí ìpínlẹ̀ Èkó ẹ̀yin náà wò bàbá Sunday Igboho wọ́n fẹ́ wá sí ìpínlẹ̀ Èkó láti ẹ̀kọ́ tó ti pọ́nlọ bọ́ọ̀sì wọn lé. a fẹ́ ṣe mega rally a fẹ́ declare Yorùbá nation kò sí Ìgbò kò sí Ìgbò lẹ́ Yorùbá a fẹ́ declare Yorùbá a fẹ́ padà sílẹ̀ wa kò yẹ yí a fẹ́ pín ẹ wò yíbò ọ̀n ṣe count down lọ́wọ́ count down wọ́n ti fẹ́ lọ sílẹ̀ wọ́n ti fẹ́ declare Biafra nation tí wọ́n padà ẹ nà yíbò adájúwò Yorùbá kò possible kẹ Yorùbá ni wọ́n tẹ kò bá sí Nàìjíríà tẹ́lẹ̀ yá kò sí nàìjíríà tẹ́lẹ̀. ibo tó wá fẹ́ yóò bá. kò ẹ kò sí wàhálà ń pa ayẹ kò sí wàhálà ń pa ayẹ kò sí wàhálà ń pa ayẹ kò lè kọ́ra kò sí wàhálà ń pa ayẹ yorùbá máa wà lọ́tọ̀ ibo máa wà lọ́tọ̀ kọ́ ọ kọ́lẹ̀ fẹ́ wọ lu wa máa ṣe ìwé ìwé ìgbé lu sa. àmín oya let's go oya ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n náà wà lọ́wọ́. Koiki Media bring the world flavor to your doorstep awareness ní ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó. àwọn èèyàn bíbá yìí wọ́n ti tàn wọ́n wọ́n ti tàn wọ́n gan àwọn ọmọ Yorùbá ni wá àwọn ọmọ Yorùbá ni sọ fẹ́ẹ́ dájú ló abẹ́kọ̀lọ́kọ̀ Fúlàní. abẹ́kọ̀lọ́kọ̀ Fúlàní. ẹ má ẹkọ tán yìí o ok má yàn ti lọ bẹ. ó fẹ́ wúlà wà láti jẹ́ ọjọ́ ọlọ́mọ fi búra ọlọ́mọ fi búra. ẹ jẹ́ kó mọ̀ ká fẹ́ dìklẹ̀ ẹ jẹ́ kó mọ̀ ká fẹ́ dìklẹ̀ Yorùbá nation. Thank you a máa declare yorùbá nation ẹ má bẹ̀rù ẹ jáde síta o ẹ máa declare yorùbá nation a máa declare yorùbá nation a máa ṣe mega rally. No more election. Nigeria na Islam o. Yorùbá nation irú bẹ́ẹ̀ ṣe dàgbà yọ ẹgẹ nìkan tẹ máa gbà gẹ́gẹ́ bí gbogbo àwọn tó ń ṣe gbogbo àwọn tó ń ṣe yìí wọ́n kúrò ṣe rí tíọ́. àmì àmì àmì àmì àmì àmì àṣẹ bàbá mi. Yorùbá ilé tó lọ. Yorùbá ni. Bẹ́ẹ̀ni, oko ẹrú tó. A ò jìyà mọ́. A ò jìríyà mọ́ fún ó pè mí ó ní mo ní fẹ́ kàn tó lọ ṣàwọn fẹ́ mi tó ti lọ ó yá ó yá ẹ ká tẹ̀síwájú ẹ ká tẹ̀síwájú. àyẹ̀wò ah, ló bá a ṣe é lọ́wọ́.

ẹ má wọlé agbára agbélé nítorí sálùkì yẹn ó yá mi ó yá panama màá búlọ̀kì iwájú màá búlọ̀kì iwájú panama bá kẹ́yìn bóyá panama kẹ́yìn kí dúró kẹ́kẹ́ fọ́ ọmú kìíní yẹn ẹ dúró kẹ́ fọ́ ọmú kẹ́mọ́ pílẹ̀ mísìkì yẹn lọ. ẹ ló ń pè mí mo nígbà tí pè mí ní normal call mi sìn. fóònù ẹ ti mú bọ̀ dání ẹ ti mú bọ̀ dání. àwọn ní àbárẹ́ tẹ̀ ń pè mí bì. kọ́mọ́tún má ti sọ̀rọ̀ lọ. kọ́mọ́tún má ti sọ̀rọ̀ lọ. ẹ tún wá níbẹ̀ jẹ́ ká gbé sílẹ̀ lẹ̀.

ẹ dúró ẹ ilé ẹni fún ẹ̀lẹ́ ẹgbẹ́ ọ̀rẹ́ ẹ kò nẹ́ẹ̀tì kan wọ́n tọ̀dọ̀ yín náà. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ ẹ ojú o. ṣé kí n ààrẹ tó kọ́ máa sọ̀rọ̀ lọ. ẹ mo mo mo ti ń sàn ẹ a ó máa sọ a ó máa ọ̀kẹ́ mo ti lóyún ọ̀kẹ́ mo ti lóyún. ẹ ní wàhálà ní wàhálà mo ti lóyún bọ́dà sáǹdì yìí. ẹ mo ti lọ mo mọ yín mo mọ yín nà mo mọ yín nà mo mọ yín nà mo mọ yín nà mo mọ yín nà mo mọ yín nà mo mọ yín nà all right all right all right don't go down ẹ ṣe gan thank you all right continue continue Come on, solo. lọ máa fi dé nígbà náà Come on, solo. lọ. ká máa sọ̀rọ̀. a lè Come on, solo. máa sọ̀rọ̀ lọ nìkan a lè dákẹ́. ok. ṣé àlùkò máa wọ́n lè máa Koiki Media bring you the world program to your doorstep. Àwọn eh, ẹ̀yin náà wọ̀ náà ẹni tó bá náà fẹ́ ṣe ọ̀nà yẹn sí wọ́n máa sáré wọ́n sáré mú sábẹ́ wọ́n máa sáré ayé sí ọ̀nà lẹ́ ń wò ọ̀nà lẹ́ ń wò yẹn ẹ wo bí ti rí o ẹgbẹ́ a máa ṣe ẹ̀ ẹ̀ àwọn ọmọ ọkọ ojú alágbẹ̀ bàbá wa àròlé bàbá tẹ́ntẹ́n àwọn ni wọ́n àwọn ni wọ́n gbé àgbẹ̀nẹ́sì yorùbá nation bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n gbé àgbẹ̀nẹ́sì kalẹ̀ ní ìlú ìkòròdú nípínlẹ̀ èkó ọba àmàṣe bọ́kásì ẹ̀kọ́ ọ̀sán ẹ̀ akí ogbó ìtẹ̀sẹ̀ ń jọ́ ní bọ́kásì akí níbi tí bá ti ń jọ́ ìwà akí yìí o. a máa kò sí bò ní pé nítorí kí níbi tí bá ti ń dá níbi tí bá ti ń jọ́ ìwà akí yìí Yorùbá nation ẹja fara mọ́ Yorùbá nation ká dá dúró. ọba àmàṣe bọ́kásì ìlú ìkòròdú la wà nípínlẹ̀ èkó táwọn ọmọkùnrin Oòduà lábẹ́ bàbá wa àròlé bàbá ten ten tí wọ́n ti organize awareness ọ̀rọ̀ ẹlẹ́wọ̀ èyí wọ́n ṣe máa ń gba náà rèé o ah, ah, hmm. ẹni tó bá náà fẹ́ ṣe é sìn wọ́n máa mú ẹni ẹni. Ah, wọ́n sì ń gbowó wọ́n sì ń gba tax sálárì tó bá fẹ́ san. wọ́n á gbowó títì yìí. wọ́n máa ń gbowó sálárì wọ́n máa gbowó táàsì lọ́wọ́ wa ní sálárì tó bá fẹ́ san. alọ́kẹ́tọ̀ títì yìí wọ́n máa gbà. wọn sì ń ṣe ọ̀nà. alọ́kẹ́tọ̀ títì yìí wọ́n máa gbà wọ̀ dẹ́ ní ṣe. kò ṣe kò ṣe kò ṣe olúre ṣe ni ó gbọ́kọ̀ olúre ó tún gbàdá ẹ̀. ṣáàmù ah, ah, wà náà. ṣáàmù àti wáìn báyìí. ẹ̀yin ah, tó kọ́kọ́ tí wọ́n ṣe ẹ̀rú ń gbà yìí. ọlọ́run á gbà yìí.

tẹ̀síwájú lọ sí àgbẹ̀ kìíní lẹ́kọ̀ọ́ àwọn bàbá wa ilé bàbá tẹ́tẹ̀ àwọn ni wọ́n gbé ètò ìkalẹ̀ ètò àwọmẹ̀sì ní lẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ kan sí fún ìpínlẹ̀ abúlé world disaster justice bá máa ṣe bàbá àwọn pósítà yorùbá nation jáfara mọ́ yorùbá nation ẹ fara mọ́ òmìnira o. ẹ rẹ̀ ó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rẹ́ sí àdúgbò náà láti wà po półmiliardu było w 2020. Yorùbá nation ẹ jẹ́ sílẹ̀ yáká sílẹ̀ yà ẹ má jà dìbò mọ́. Yorùbá nation twenty twenty three Yorùbá nation ló lè ṣe o. ẹ já sọ fún ọba àdìbò mọ́ o ẹ já gómìnira o. òmìnira twenty twenty two ni o. Yorùbá nation. ẹ já fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa ṣí Sunday Igboho o àdìgbò mọ́ àṣẹlú àwọn olóṣèlú mọ́ ẹja bọ́ kúrò lóko ẹrú ọkọ àmì ṣọ́mọ obì ọmọ lọ́dẹ ni wọ́n. Yorùbá nation ẹja kúrò lóko ẹrú àwọn ọmọ Yorùbá ọmọ aládé ni wá ẹja kúrò lóko ẹrú àmì ṣọ́nìyà ẹja bọ́ kúrò lọ́wọ́ ẹ̀tọ́ ẹja bọ́ kúrò lọ́wọ́ ẹ̀tọ́ wá ọdún mẹ́rin mẹ́rin wọ́n ń tàn wá ni. yorùbá nation ó ti tó gẹ́ o ilé tó lọ o ilé tó lọ àwọn ọmọ yorùbá ilé tó lọ o àwọn yorùbá ilé tó lọ àwọn ọmọ yorùbá ilé tó lọ o ẹja fún ọ sọ wọ́pọ̀ pẹ̀lú bàbá wa ṣí sọ́dẹ̀ gbowó ilé tó lọ àwọn ọmọ Yorùbá ẹ má dìbò mọ́ òmìnira Yorùbá twenty twenty two yìí ni o ẹja kó olóko ẹrú o òmìnira Yorùbá twenty twenty two yìí ni o ẹja kó olóko ẹrú o ẹja kó olóko ẹrú ẹja sọ fún ọ pé àṣẹrú mọ́ o àdìbò mọ́ ẹ̀tàn tó ń tọ̀ wá ti tó ẹja ká relé ilé là àgbẹ̀bọ̀ òrókó kó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ọmọ Oòduà ilé là ń lọ àgbẹ̀ kan orókó orókó kó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ọmọ Yorùbá ilé là ń lọ àgbẹ̀ kan orókó orókó kó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan orókó orókó kó gbàgbé ilé.

là ń lọ àgbẹ̀ kọ́ orókó rókó kó gbàgbé ilé ẹ jẹ́ ilé là ń lọ àgbẹ̀ kọ́ orókó rókó kó gbàgbé ilé ẹ jẹ́ ilé là ń lọ àgbẹ̀ kọ́ orókó rókó kó gbàgbé ilé ẹ jẹ́ ilé là ń lọ àgbẹ̀kan orókórókó tó gbàgbé ilé ẹ̀jẹ̀ kárelé ọmọ Yorùbá ilé là ń lọ ọmọ Yorùbá àgbẹ̀kan orókórókó tó gbàgbé ilé ọmọ Oòduà ẹ̀jẹ̀ kárelé ilé là ń lọ àgbẹ̀kan orókórókó tó gbàgbé ilé. Omega, Omega.

Ooh.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 gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èrò àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá lè sọ̀rọ̀ ọ̀sán gbogbo Yorùbá pátá lóko náà sọ pé èrò àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá lè sọ̀rọ̀ ọ̀sán gbogbo Yorùbá pátá gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èrò àjọ wa lójú lápárapọ̀ dádúró Yorùbá lè sọ̀rọ̀ ọ̀sán gbogbo Yorùbá pátá ilé lóko náà lò lápárapọ̀ dádó yorùbá ní sango sá. ọmọ ńlá ní dòdò jọjú tó lápọ̀lé lọ́gbọ́n nínú èdè abínibí ọmọ lulu àṣàlẹ̀ ní mo bá wà mo lè fọwọ́ sọ̀rọ̀ pé èrò dòdò àṣàlẹ̀ ní ọgbẹ́ yorùbá bàtà ilé lóko lọ́sọ̀ọ́ pé èrò àjọwá nation must stand. wọ́n ní wàá ṣe pé báyìí àwọn àgbẹ̀ ó dájú àwọn àmútọ̀kùn bọ̀ tí ò lọ́mọ rí nínú. ìyàtọ̀ sí bóyá ọ̀gbẹ́ bá mú lé láláwọ̀ gbogbo àṣẹ ní àpárapọ̀ kí Yorùbá dá dúró lábá fi lókòrò kàṣọ̀tà ó dájú àjọjú máa mú ní lẹ́kọ̀ọ́ Yorùbá nation must stand. ọ̀gbẹ́ Yorùbá bàtà ìyàtọ̀ tó ń sọ pé ìlú àjọ wa lójú lápárapọ̀ dá dúró Yorùbá nation must stand. algo de ten ten àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n wọ́n organize awareness ten wo yìí láti wá kéde fáwọn ọmọ àwọn ará ìlú Ìkòròdú ní pé àsìkò tó láti lọlé kó ìkíni ìdá bíi world program for government ó sì lọ àṣẹ àṣẹ àṣẹ.

òun ni ara àkúrẹ́sì báyìí òróró alọ́síkútọ́nu ní last week òróró thirty litre wọ́n tà fún wa lọ́hùn ní eight thousand naira wọ́n tà thirty litre ní bíbá yìí ní thirty five thousand naira páálí tọ́kì wọ́n tà ní four thousand eight hundred ní bíbá yìí páálí tọ́kì sí yìí ó ti lọ kọ́ bí twenty something thousand naira Yorùbá nation ẹjọ́ nítorí ọlọ́ọ̀ twenty twenty two ló ń kó ibà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. ẹ bá máa ṣe ẹ̀bùrọ̀ ká fi àwa ní avic ní ìlú ìkòròdú àwa ní avic. ẹ jọ̀ọ́ bọ̀wọ̀ fún èdè wa láti dúró jẹ́ níbikíbi tá a bá wà láti bọ̀wọ̀ fún orin Yorùbá nation nísìnyí. Thank you. be the going back. we Mo jẹ́ ìgbẹ́ fún orílẹ̀-èdè ní Lọ́dúnrún wa. Ó sàn fún wàrà tí kò ní. Yorùbá nation! Yorùbá nation! Yorùbá nation! Yorùbá nation! Yorùbá nation! Gbogbo wa ni ọmọ aládé mo kí gbogbo wọn àwọn ọmọ Oòduà mo kí wọn lọ́kùnrin mo kí wọn lóbìnrin o mo kí wọn lọ́kùnrin lọ́kùnrin mo wá kí wọn tẹ́lẹ̀ ṣàtẹ́ mo kí ẹ̀yin gbogbo ẹ̀yin màmá ọlọ́jà mo kí ẹ̀yin màmá ọlọ́jà mo kí àwọn bàbá wa tó ń gbọ́ ọ̀kadà mo kí wọn wí. Yorùbá nation mo wá rọ àwọn ọmọ aládé mo rọ àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Prọfẹsọ Akíntóyè emeritus àti bàbá wa Prọfẹsọ Ṣìṣọ́dè Ìgbòho Ìgbòho Ìgbòho ṣá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ jẹ́ ká dá dúró Yorùbá lè dá dúró àwọn táwọn bá sixty million wọ́n ti lè dá dúró aláwọ̀ kọ́ńtì mi tí wọ́n ju ten million tí wọ́n ti ẹ̀tọ́ ọ̀yọ́ state tí wọ́n dá dúró wọ́n wá kó wa ní ogun wọ́n kó wa lẹ́rú ẹ bá gbọ́ àwọn ọmọ aládé àwọn ọmọ aláṣọ wa iṣẹ́ náà wà tó sàn sí yìí àbá ìbàlọ́wọ́ ọmọ ni ṣé ìbàlọ́wọ́ ọmọ ni ipò ẹgbẹ́ lọ́wọ́ wa egungun la máa ń jẹ sẹ́yìn ọ̀pọ̀ ni àwọn ọmọ wa tó tiẹ̀ wà ní sùn fún wọn ní fíúṣọ wọn lọ́jọ́ ọ̀la àwọn tí wọ́n tiẹ̀ wá wà ní sùn fún tí wọ́n ti graduate ọ̀kadà náà kú kiri wọ́n tún kú mọ́rúwá kiri àwọn ọmọ wa tó ti graduate àwọn obìnrin wọn di olóṣó àwọn ọkùnrin wọn wọ́n di yàwó yàwó. wọ́n ṣògùn owó wọ́n ṣògùn owó. wọ́n tún ṣògùn owó nígbà tó bá yẹ kó wọ́n kó wọn wọ́n kó wọn lọ sí court wọ́n wá mú ẹ̀wọ̀n wọ́n wá là á mọ́ wọn kó máa lọ ẹ̀wọ̀n wọ́n ní kí n torí kí ni nítorí pé wọ́n ṣe yahoo ẹjọ́ ta ló ẹjọ́ ta ló ta ló fọ yahoo yẹn gan tíṣẹ́ máa wà lọ́wọ́ wọn ṣé báwọn yorùbá lọ bá ṣàmà sọ wípé ọwọ́ tó bá tilẹ̀ níta ni wíṣẹ́ ta ló wáṣẹ́ fún wọn ṣe bí èṣù ni èṣù wáṣẹ́ fáwọn ọmọ wọn yẹn nígbà tó lọ ilé ẹ̀kọ́ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọ́n jáde kò síṣẹ́ wọ́n wá ń gbé ẹ̀kọ́ wo ni ọ̀nà òjì náà lọ sí àwọn ìjọba wá kó wọn wọ́n kó wọn lọ kóòtù wọ́n wá tà wọ́n bọ́ ẹ̀wọ̀n àwọn ló fà wọ́n ẹ̀là ṣé báwọn ìjọba wọn náà ló pẹ̀lú àwọn olórí wọn náà fà táwọn ọmọ wọn fi di ìyàwó ìyàwó táwọn ọmọ wọn fi di olóṣó kalẹ̀ tí wọn ò rí mi náà wọn ò ríṣẹ́ ṣe wọn ò rí mi náà wọn ò rí mi tí lọ́pọ̀lọ́ yẹn wọ́n wà lọ sọ́wọ́ sí wọ́n dẹ̀ wá mú wọn ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n kí wọ́n tó jáde pẹ́ẹ́pẹ́ wọ́n ti ríṣẹ́ ìlú òkè ogun ló tẹ̀ tí ń kàwé ti wọn. bí àwọn bàbá wọn bá sí tí wọ́n bá sí pèsè ìbáyìí wọ́n ti dé Germany wọ́n ti dé London ṣùgbọ́n àwọn akọ ẹjẹ́ ká lọ sí gáréjì bẹ́ẹ̀ ní eh, ní hospital bẹ́ẹ̀ ẹ wọ akọ òdìdí ọjọ́ lẹ́ máa fi gba káàdì ẹ lọ rí ọ̀kú síbẹ̀ ẹ wo ẹ ti ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wò náà kẹ́ wo báwo èèyàn ṣe ń kú lọ sí títà kò tó ń jẹ nínú ẹjọ mọ mi wọn dábàá nítorí mi ẹnu lè ra báàgì láìsí kan sí i ẹjọ wọn bàbá mi dábàá nítorí ẹnu ní gàrí ẹnu ní sẹ̀mó sẹ́yìn lè yan fún ọ̀daràn lẹ́sìn pé àwọn máa ń jẹun ẹ̀ mẹ́ta pé nínú ilé wa kò sí ìdókòwò wọn pẹ̀lú tiwa káwọn ṣáàtì gbádùn káwọn ti láyọ̀ káwọn kọ́kọ́ ọ̀rọ̀ wọn nìyẹn káwọn ọmọ sábẹ́ kọ́kọ́ sọ́dọ̀ tiwọn bàbá wa fi dìde wọ́n ní wípé pípa tó ń pọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí má ti pọ̀ jù wọ́n tún mú wa lẹ́rú wọ́n wọ́n ní láìsí àbàdà àwọn fẹ́ wọ́n láti pa àwọn Yorùbá mọ́ káwọn gbalẹ̀ wa káwọn fẹ́ wọ́n di ẹrú nílẹ̀ wa lọ́mọ aládé àwọn bàbá wa fi dìde ọmọ tó sọ pé láìsí àbàdà kò ní rí bẹ́ẹ̀ ẹ jẹ́ fọ́ sọ́wọ́ pẹ̀lú ìmọ̀ láti gbé kábíyá dúró Yorùbá ti dẹ̀ dá dúró Yorùbá nation. Yorùbá nation náà Yorùbá nation náà Yorùbá nation náà ẹ jẹ́ wọ́n mọ Yorùbá ẹ jẹ́ àpò ọ̀sọ́wọ́ pẹ̀lú bàbá wa bàbá wa Akíntóyè Prọfẹsọ Akíntóyè Ṣìṣọ́dẹ̀ Ìgbòho ṣà ẹ jẹ́ àpò ọ̀sọ́wọ́ pẹ̀lú wọn káwọn Yorùbá ń dárúkọ ká kó kúrò lóko ẹrú àwọn èèyàn wọlé wọn ń tọ̀ wá lọ́dún mẹ́rin mẹ́rin ni wọ́n ní àwọn máa ṣe títí fún wọn nílé ẹ̀kọ́ lórí rọ. wọ́n ní ilé ìwòsàn ọ̀fẹ́ làwọn máa fún wa. lórí rọ. ṣùgbọ́n wọ́n ń ní ilé ìwòsàn. lórí rọ. títì. lórí rọ. iná. lórí rọ. hospital. lórí rọ. láti ṣe ṣíṣí dídíẹ̀. ẹ sì rọ. ẹ sọ ronú bí wàá dá. ẹ sọ pé ó lè ó lè lórí irọ́ ni gbogbo ẹ̀ o ẹ sọ pé we refuse to be scammed. We refuse to be scammed. We refuse to be scammed. Nigeria is a scam. Nigeria is a scam. Nigeria has expired. Ẹlẹ́tàn ni wọ́n. Wọ́n fi ewúro ju wọ́n fi dà wá papọ̀ ni. Wọ́n da dúró pọ̀ wọ́n ṣàtà. Wọ́n kó àwa Yorùbá ọmọ aládé àwa máa sọ ìtàn ìran wa nàìjíríà is a star nàìjíríà is a star nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè yorùbá lórúkọ orílẹ̀-èdè yorùbá táwọn ọmọ Oòduà tí wọ́n ti gbé àgbẹ̀nẹ́sì kalẹ̀ ìpolongo òmìnira Yorùbá nation ní ìlú Ìkòròdú ní ìlú àgbírí lábẹ́ bàbá wọn bàbá wa àrólé bàbá tẹ́tẹ́ àwọn ni wọ́n gbé polongo ìkàlẹ̀ bàbá wa máa ṣe ẹ̀bọ̀ká fún ìkíni abu ìwọ̀n ìgbà ìjọ́sẹ̀. 29th of October 2020, Yorùbá nation no going back, Yorùbá sovereignty. Ẹ wo ẹ wo bí ìṣìwọ́ bó ṣe kọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n wọn ò jẹ́ ká lọ́sẹ̀ sí sí. Wọ́n gbomi wa wọ́n fẹ́ gbomi wa o. wọ́n gbomi wa water bill is a wọ́n fẹ́ gbomi wa water bill is a wọ́n fẹ́ gbomi wa water bill is a wọ́n jẹ́ ká access sí rárá tẹ́ bá wá dé Ondo state ibẹ̀ ló ń pè nílé kòkó ṣebí kòkó yìí bàbá wó lọ́wọ́ ló fi ṣe kòkó o tó fi build Ondo àtẹ́sẹ̀ gbogbo iléeṣẹ́ lọ́dà ó ti dà wó. ó ti kú. ó ti kú. wọ́n ti parun nítorí kí wọ́n lè jẹ gbogbo ọ̀rọ̀ yòókù gbogbo epo tí wọ́n náà pàrọ̀ sílùú òyìnbó ṣe bí irọ́ ni lórí irọ́ ni wọ́n ní rìfánárì bẹ́ẹ̀ wọ́n wá fà á lọ síbẹ̀ wọ́n fà á lọ síbẹ̀. ẹ ṣé o ẹ ṣé o bàbá tẹ̀ ń wò yẹn ó fún wa ní owó olóṣèlú ni o ó ní ó ní fúláàgì ó ní fúláàgì yóò rẹ̀ APC nínú mọ́tò rẹ̀ jọ fún wa lówó nítorí ọmọ Yorùbá ni ó mọ ohun tá sọ bá máa ṣe àwa ní àbí ní ìlú Ìkòròdú. ẹ̀yin mọ́ mi mi ẹ̀yin dádì mélòó lẹ́ sọ lọ́wọ́ iná sí i ṣé bí ọ̀fẹ́ rẹ̀ ká máa lò ó lórí irọ́ ni o lórí irọ́ ni o wọ́n fìyà jẹ wá wọ́n rọ́ wọ́n jẹ ọmọ Yorùbá ìmọ́lẹ̀ ńlá tẹ bá sọ̀rọ̀ tẹ bá wọ́n gbé kó sí ilé kiri àwọn ọmọ Yorùbá ilẹ̀ ńlá ìpínlẹ̀ Èkó ní ìlúkọ lábẹ́ bàbá àròlé tẹ́ńtẹ́ń àwọn ni wọ́n ṣe àwẹ́lẹ́sẹ̀ wo yìí bá a máa ṣe broadcast òmìnira Yorùbá twenty twenty two òmìnira Yorùbá twenty twenty two ẹ jẹ́ ká fọwọ́sowọ́ pẹ̀lú àwọn bàbá wa bàbá wa àròlé bàbá tẹ́ńtẹ́ń àròlé bàbá tẹ́tẹ́ àbàbà wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho àmàmà wa àbójútó mi ti Abíọ́lá ayébàbà wa Abíọ́lá nígbà yẹn tí wọ́n pa ṣé bá ọmọ Yorùbá ni wọ́n wá sí wọ́n kọ́jú bàjú bó ṣe wù wọ́n ni ẹ jẹ́ kó sọ ọ́ pọ̀ pẹ̀lú bàbá wa bàbá wa pọ́fẹ́sọ Akíntóyè the emeritus ẹ jẹ́ kó sọ ọ́ pọ̀ pẹ̀lú ọjọ́ lóye àwọn ni wọ́n dìde kúrò Yorùbá lágbàpọ̀ ìlú Yorùbá máa dá dúró ṣé tó máa wà bọ̀ Bọ́lá Ìgè ṣé wọn ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní Yorùbá máa dá dúró níjọ́ kan ṣé bàbá wa wó lọ́wọ́ ṣé bàbá wa wó lọ́wọ́ ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní àwọn là yìí fúnra wa àwọn bàbá wa ti sọ tẹ́lẹ̀ ká dìde Yorùbá nation. no going back. Yorùbá nation. no going Yorùbá nation. no going back. ká bọ́ sọ́wọ́ pẹ̀lú àwọn bàbá wọn. ẹ má dìbò ẹ má dìbò ní election. ẹ má jẹ má jẹ ká dìbò ní oṣù tìtìrì ẹ jẹ ká sọ fún ọ ní pé ẹ lè kọ wọn mọ ẹ ti rẹ wa jẹ ti rẹ wa tà wọn náà ti rẹ wa wa padà. a ti gbọ́n ojú wa ti là ojú wa ti là ojú wa ti là wá yìí a dìbò mọ́ a fẹ́ dá dúró. nàìjíríà ti gbọ́ nàìjíríà ti gbọ́ nàìjíríà ti lulẹ̀. ṣé nàìjíríà ti lulẹ̀ ni nàìjíríà ti dúlẹ̀ kò sí ilé ìwé. gbogbo àwọn tó rẹ gbogbo àwọn tó rẹ bíjẹ́sì wọn lábùjá. gbogbo àwọn tó rẹ bíjẹ́sì wọn lábùjá. gbogbo àwọn tó rẹ bíjẹ́sì wọn lábùjá wọ́n kàn kówó jẹ ni. gbogbo àwọn tó rẹ bíjẹ́sì south west ní ìlú àbújá ọkọ̀ ọkọ̀ owó jẹ ni ọkọ̀ ọkọ̀ owó wa lọ ni ó jẹ ẹ̀yẹ ká pa ákọ̀ ká gbẹ́ wọn lẹ́rú ẹ fọwọ́sowọ́pọ̀ láti jàjà òmìnira yìí o wọ́n ti fẹ́ gbàlẹ̀ Àbújá ti fẹ́ gbàlẹ̀ gbogbo ilẹ̀ Nàìjíríà o ẹ má ṣe jẹ́ kó tàn yín mọ́ o Nàìjíríà ti tó ní 1914 ni wọ́n dá Nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ kí Nàìjíríà bá ti pé 100 years ìyẹn ní 2014 ẹ̀yin tó bá náà wò ṣe mọ́ ó lè máa lọ ìyún ló fà á tí àwa fi dìde ní pé a ò ṣe Nàìjíríà mọ́ nítorí pé Nàìjíríà ti tán Nàìjíríà ti expire nàìjíríà ti expire àwọn aráabí wọ́n sì ń tàn wá wọ́n pa wá wọ́n pa àwọn ìyá wa àwọn ìyá wa ọ̀lẹ́ lóko ọ̀lẹ́ lódò ọ̀lẹ́ lọ́wọ́ wọn lè tajà mọ́ wọ́n máa kidnap wọn wọn lè wọn lè rìn ní ọ̀lẹ́ ọ̀lẹ́ sùn sílé mọ́ wọ́n lọ kidnap wọn wọ́n máa béèrè lọ́wọ́ wọn wọ́n lọ fi ra ìbọn wọ́n fẹ́ fi pa wá ni o gbogbo wọn ní ìlú Ìbàràpá wọ́n ti fẹ́ pa wọ́n run níbẹ̀ ní Abẹ́òkúta Abẹ́òkúta tó wọ́n mi báyìí gan wọ́n ti jí wọn gbé bẹ́ẹ̀ ní ọ̀nà Ìbàdàn lónìí wọ́n lọ jí àwọn èèyàn gbé àsìkò ti tó o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ àsìkò ti tó o ilẹ̀ Yorùbá ilẹ̀ olómìnira àsìkò ti tó Yorùbá nation no going back ẹ má jẹ́ kó tó yín mọ́ o ẹ má jẹ́ kó scam yín mọ́ o Nàìjíríà ti tán o Nàìjíríà ti expire o ẹ má ṣe dìbò fún wọn mọ́ o wọ́n ti lulẹ̀ o lẹ́tọ̀ ni wọ́n o ẹ má yẹ kó dìbò ẹ má yẹ kó tán yìí mọ́ o ẹ má yẹ kó fún yín rẹ́sì dìríkà kọ kẹtí wọ́n jìyà fọdún mẹ́rin ọdún mẹ́jọ ẹ̀yin ló ẹ̀ wò náà ọ̀pọ̀ ewu là wá ẹ̀wẹ̀ tó ń ta gáàsì gáàsì tá fi dáná afẹ́fẹ́ tá fi dáná afẹ́fẹ́ lásán ẹ̀wẹ̀ tó ń ta ẹ̀wẹ̀ tó ń ta mínírà mínírà ẹ̀wẹ̀ tó ń ta ẹ̀wẹ̀ tó ń ta ìrẹsì olówó ló ń jẹ ìrẹsì nísìnyí àwọn èèyàn gàrí náà mu àbíbẹ́ láfi ṣe ẹni kankan ò lè jẹ ṣáwá mọ́ àwọn olówó ló tún jẹ ṣáwá nísìnyí tálíkà ò lè jẹ ṣáwá mọ́ ọlọ́run ò ní ṣe wá tálíkà o ẹ jẹ́ ká dìde o ogun ẹ̀wù nàìjíríà nàìjíríà ti tó o ẹ má ṣe bẹ̀rù o ẹ má ṣe ṣojú o ọmọ akínníwá ọmọ yorùbá ọmọ Odùduwà ilẹ̀ Odùduwà olómìnira ti dé o tí a bá wá dá dúró tán àwọn ọmọ Yorùbá tí a bá wá dá dúró tán kò sí ìyàbọ̀ àwọn ọmọ Yorùbá tí a bá wá dá dúró tán kò sí ìyàbọ̀ wà ń bẹ̀rẹ̀ ló padà àdúgbìlà wà yìí gbòòrò yorùbá nation ló lè ṣe àbámi àwọn ọmọ ogun yorùbá ìmọ́lẹ̀ ńlá láti ọwọ́ bàbá wa àrólé bàbá tẹ́ńtẹ́ ojú àgbò wa kíní tá à ń ṣe bàbá Sunday Igboho bàbá olóyè Sunday Igboho àti bàbá Banji àti Tóyè ogun ọbẹ̀ mi àti bàbá wa Gani Adams ogun ọ̀nà ti fọwọ́ sí Yorùbá nation nípa àlọ́ yàtọ̀ àjẹ́ ní Nàìjíríà yìí ó tó kẹ́ kíkálukú máa lọ́ọ̀lù ẹ̀ wọ́n ta láìsí ní twenty two thousand ní bọ́dà àwọn ará ní forty thousand ní àǹbí nílẹ̀ Haúsá láìsí ní ẹ̀wà sí kí ló dé sáwọn ọmọ Yorùbá láwáyé ẹrú ni yẹ́tà àjẹ́ ní Yorùbá ó tó nínú ọdún yìí abẹ́ declare yorùbá la fẹ́ no more nàìjíríà again no more nàìjíríà abẹ́ lẹ́sọ̀ kọ́tùnú ẹ jẹ́ kí ni gbogbo àwọn èèyàn tó ń wà ní ogójì ó wọ̀ yorùbá la fẹ́ o àfẹ́ nàìjíríà mọ̀ no more nàìjíríà dárúkọ ilé ẹ̀kọ́ sí orúkọ mi ni panama sàràfà láti ìkòròdú agric ìkòròdú ọ̀gá ìkòròdú ọ̀gá ọ̀gá ńlá olóòlè ṣe ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ èkó ilẹ̀ yorùbá náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìfọ̀ tí ilẹ̀ yorùbá tá bá gbà tá bá gba yorùbá kan ní lagos state ó máa dájú báyìí ọ̀ kátàlẹ̀ tá wà gbà báyìí ó yẹ wà àwọn èèyàn adẹ̀dúpẹ́ ní pé wọ́n bá àtìfẹ́ wọ́n fi gba àwọn ìwé wa wọ́n bá àtìfẹ́ gbà inú wa lè dùn wípé ó kọ àwọn èèyàn ti mọ̀ wípé Yorùbá nation ló lè ṣe ló mọ Nàìjíríà inú mi dùn alihamudulilayi mo fi mo yẹ kí ni mo mo padà dúpẹ́ pé alihamudulilayi ni pé wọ́n bá àtìfẹ́ gbà ó ní pé èmi gan mi níbi níbi pé wọ́n lè gba àwọn ìwé ìlọ àwọn ṣe ń gbà ó kàn wọ́n pẹ́ sí ń bèèrè lọ wa à ń dá wọn lóhùn inú wọn lè dùn bá wọn ní tí kìnìún balẹ̀ wá sí mu ṣe inú ọ̀ àdẹ̀jẹ́ àbí ń dá wọn lójú pé ó ti wá sí ìmúṣẹ ó ní pé kí ni àwọn àgbààgbà ilẹ̀ yorùbá bàbá bá ṣe akíkóyè bàbá olóyè Sunday Igboho bàbá wa Gani Adams Oòduà gbogbo wọn pátá ló ń bọ́ ọ̀fẹ́ o náà tí ẹ̀ka wọn kọ́ fẹ́ fi ọwọ́ kò sí ẹ̀kọ́ tó ń lọ àwọn àgbààgbà ilẹ̀ yorùbá tó ti sáì kò sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ ogun yorùbá ìmọ́lẹ̀ ńlá bàbá wa àròlé àbátẹ́ǹtẹ̀ Koiki social media oníbàjẹ́ o God bless ẹ dárúkọ ikú wa no going back no going back no going back. ẹ orúkọ tèmi ni ẹbí mi ẹ mo jẹ́ ọmọ Yorùbá ojúlówó ọlọ́kọ yìí ẹbí mi sà ọmọ olúwo ni ọmọ mo jẹ́ ọmọ Ìbàlá ní òkúté ní ìlú ìlú Yorùbá orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá ọmọ Yorùbá làwà. báwo táà ń ṣe ní báyìí jẹ́ káwọn èèyàn pọ̀.

fún orílẹ̀-èdè Yorùbá ẹ̀yin èèyàn tẹ́wọ́ wà nílé ó tàṣán náà ni pé Yorùbá nation lọ́nà àbáyọ fún ìṣòro orílẹ̀-èdè kò sí nǹkan mí ò Yorùbá nation àìgbọ́n olùkọ́ ẹ̀rú ó wà nà wà lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn lẹ́nu àwọn bàbá wa àtàwọn èèyàn wa àwọn brothers wa àtàwọn comrade wa lẹ́ẹ̀kan ṣá wà ní àbírík nílùú Ìkòròdú láti wá ṣe awareness fún àwọn ọmọ olùkòròdú Yorùbá nation ló pé báwa pọfẹsọ akitoye emeritus chief sunday adéyẹmọ ìgbòho báwa ọba adé ọba kájà fún gbogbo yorùbá Ipa gani àdàlà ló kọ fún ọ bàbá wa bàbá tẹ́tẹ́ ẹjọ́ fún ọsàn pẹ̀lú wọn kí yorùbá dá dúró ọlọ́run náà wà lọ́wọ́ o lánàá àmọ́ fi tó ilé ilé ní pé afẹ́sílẹ̀ Yorùbá nation láìpẹ́ láì jìnnà a ó sì ṣe mega rally. a fẹ́ ṣe mega rally ní ilẹ̀ Yorùbá ó máa mú ilẹ̀ títí títí ìlú ló pàtàkì jáde síta láti wáṣíkì láti wá fi tó yín létí ní pé ẹ máa kóra wa jọ a ó ṣe mẹ́gàrà fún ìdánimọ̀ orílẹ̀ Yorùbá Yorùbá dùn Yorùbá láṣà ẹ̀yìn ẹ̀wọ̀ owó ọ̀pọ̀ ọmọ ní sìmọ́ ní sùkú wọ́n ti yọ history wọ́n ti yọ history kúrò nínú subject níléèwé ká má bàa mọ̀ràn wa ohun ohun ọmọ ọba ṣe lágbára sí ó ti fi ẹ̀sìn dè mọ́lẹ̀ ó ti fi oríṣiríṣi dè mọ́lẹ̀ Yorùbá ẹ ká dìde Ọlọ́run níbi ìjà wa fẹ́ṣíálì Ọlọ́run ìjọba àkàndá ni wá àwọn ọmọ Yorùbá ọmọ Odùduwà àwọn oṣù mẹ́gbẹ̀rún mi ní ọdún yìí láìpẹ́ láì jìnnà ó ní ìjọba àwọn oṣù mẹ́gbẹ̀rún mi ẹ nítorí ọlọ́run ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́sì jáde fún lẹ́gàrà Yorùbá nation no going back ní o no going back no going back ní ìtara òkú ẹrú ọgbọgbẹ ìyà yìí tó tó jẹ́ bàbá pa chief Sunday Adéyẹmọ Ìgbòho ọlọ́run ló wọ̀ láti tàwa jí nínú ohun náà sùn láti jọ ìjọ ẹ̀ ṣe ìlú ìpàdé wọn náà fi fọwọ́ fọwọ́ láti tẹ̀lé wọn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí ó fi ọ̀pọ̀ àtàwa jí bàbá wa chief wọ́n fi náà wọ́n lọ́wọ́ wọ́n sì ti sọ láyé gbàmọ́ ní pé àwọn ọ̀dọ́ la máa jà fúnra wọn ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù ẹ má wò ní gbogbo pa àwọn èèyàn wa ní lẹ́kí ká máa bẹ̀rù ẹ àwọn yẹn ìtọ́ ọ̀tọ̀ àwọn yẹn lọ jà fún o èdè yìí ìjà òmìnira fún Yorùbá wọn ò lè pa wá o ní gbogbo òní àgbáyé wọ́n ti dá wà mọ̀ wípé àwọn ọmọ Yorùbá wọn fẹ́ dá dúró a ti kọ lẹ́tà a ti kọ sí United Nations a ti kọ sí gbogbo àwọn orílẹ̀ káàkiri ní àgbáyé wọ́n sì ti dá wà mọ̀ o a máa ṣe mẹ́tàlá láìpẹ́ yìí ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù o ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti jáde síta fún mẹ́gà rally yìí ọlọ́pàá láti jáde síta láti wá fún tó ilé sí nìyẹn o ẹ jẹ́ ẹyẹ ẹyẹ wọn ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù o Yorùbá nation Yorùbá nation ló gbọ́n gbà mí o ìyá yìí ti jẹ́wọ́ pé o ẹ jẹ́ ká fọ́ ọ tó àníwọ̀n mọ́tò ẹ gbà ìkéde orílẹ̀-èdè Yorùbá. ẹ má ṣe bẹ̀rù o ìlú ìjẹyọ ọ̀tọ̀ ẹ bá ṣiṣẹ́ lẹ́nu ọlọ́sọ fún mi pé lẹ́gọ́sì ní máa ma dàyẹ̀gbọ́ ilẹ̀ Yorùbá ní ìlú Èkó ìlú Èkó ilẹ̀ Yorùbá ní ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù ẹ má ṣe jẹ́ ká fòyà àsìkò tó tó láti gbà wálé o ẹ má dìbò mọ́ o ẹ má bá ẹ má yẹ kó tó ìwọ o níbo. bàbá ní káwọn ọmọ aṣọ ọ̀nà fún yín lórí lọ́nà o bàbá ní àwọn ọmọ aṣọ bọ́dà lórí lọ́nà o àwọn arábí ìyá àwọn fúlàní. gbogbo ẹ̀ lórí lọ́nà o. ní nàìjíríà ọ̀nì àwọn fúlàní ló ń rẹ́ẹ̀dì wọn níbẹ̀ ní nàìjíríà police force àwọn fúlàní ló ń ṣe ọ̀gá wọn ní nàìjíríà custom àwọn fúlàní ló ń ṣe ọ̀gá wọn gbogbo àwọn ọmọ yorùbá wọn ti lé ipò tó ga wọ́n sọ wá di ẹni yẹpẹrẹ wọ́n sọ wá di màálù àwọn sì ni màálù àwọn ò màálù o ọlọ́wọ́ ń wá ní màálù àti tó ilé sílẹ̀ kọ́ sí ni pé àwọn fúlàní tẹ̀ wọ yìí wọ́n ti gbá màálù sùn màálù wọ́n ti bá màálù sùn wọ́n ti bá màálù sùn màálù wọ́n ti bá màálù sùn ẹ̀yin náà ẹ lọ wo dúdú ẹ lọ wo gúgú ẹ̀ máa rí pé wọ́n ti bá màálù sùn ẹ jọ ó bá fi bá ẹnu ẹ ẹ má ṣe jẹrọ mọ́ ẹ má jẹrọ màálùú mọ́ ó ti bá màálùú fún àwọn fúlàní o ó bẹ fi bẹ́ẹ̀ fi gbàgbọ́ra wa jẹ́ àwọn màálùú àwọn màálùú ti bá màálùú fún ẹni pé ìṣe wa tó yàtọ̀ síra wa Yorùbá ni wá èdè ẹ̀wọ̀n la ní àkókò sáwùsà náà àkíṣe fúlàní náà Yorùbá ni wá náà ẹ jẹ́ kẹ́ni wá kó ẹ jẹ́ kẹ́ni wá kó ẹ jẹ́ kẹ́ni wá kó ìyà jẹ wá ìyà jẹ wá yẹ ń jẹ wá ẹ nítorí Ọlọ́run ẹ fọwọ́fọwọ́pọ̀ ẹ bá wọn ṣe rush ẹ bá wọn ṣe rush kò sí mọ́tò tó máa gbé kò sí mọ́tò tó máa gbé wọn at least tax a máa gbowó ṣe máa yẹ tax wa ọmọ sì ń wọ mọ́tò ìjọba náà wọ́n tún máa dúró gbé lọ náà ẹ̀yin bẹ́ẹ̀ wọ kóòsì bá mi ṣe ní February wọ́n kú ọmọ yẹn wọ́n kú wọ́n pa nínú prt blt ìjọba wọn pa ọmọ yẹn up to today kò ní justice lórí ọ̀rọ̀ bá mi ṣe kí wọ́n pa lọ́nà ṣọ̀ṣọ́ nílé kí ilé kò yọ̀nù ṣùgbọ́n nísìnyí àwọn ìyọ̀gbọ́n wọ́n ti wà bẹ̀rẹ̀ láti máa wọ blt nítorí pé àwọn ìjọba kan tún ṣe púpọ̀ àwọn títí sí ẹjọ́ ìṣòwò pọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n kó láti gba àwọn ilé ìlú ẹgbẹ́ ẹgbẹ́ yìí ọmọ aládé yìí wá ọmọ ẹlẹ́dẹ̀ wọ̀ gbọ́dọ̀ máa wà písà ọmọ aláṣọ wọ̀ gbọ́dọ̀ máa wà písà ọmọ ẹlẹ́yọ̀ wọ̀ gbọ́dọ̀ máa jẹ ẹjú. ẹ jọ ẹ bá ẹ bá fọwọ́sowọ́pọ̀ ẹ̀dá ọmọ òògùn tó ń jìjà gbára fún ilé Yorùbá Yorùbá nation of Yorùbá a máa kọ àsíá ìdánimọ̀ wa orí ìdánimọ̀ wa lẹ́ẹ̀kan sí i kẹ́sì ẹ bá lè èyí bá ní ìbéèrè bá wa ẹ bá wa ẹ má wa a ó máa tọ́ yín sọ́nà ẹ máa tẹ̀sí nọ́mbà láwọn fúláyà yẹn kẹ́ gba àwọn nọ́mbà yẹn ẹ bẹ̀rẹ̀ ẹ àwọn kan tí ẹ ò mọ̀ ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ iléèwé ọ̀fẹ́ máa padà wá sórí ilé wa ẹ bá ní sìn ní nàìjíríà bẹ́ẹ̀ ní nàìjíríà yìí ètò ìlera ọ̀fẹ́ tí wọ́n ti ń gbowó lọ́wọ́ wọn ẹ sanwó òwe ẹ sanwó òwe. àwọn bíṣàpù wa náà àwọn ọmọ àwọn sínéètì wa wọ́n ṣe ó sọ̀kò sílẹ̀ ilẹ̀ wọ́n kàwé ilẹ̀ ní ìpè àwọn àwọn ọmọ kàwé lókè òkun àwọn ọmọ wọn wọ́n kàwé lókè òkun ìjẹ́ sukùl kọ̀ọ̀kan wà ní nàìjíríà yìí jẹ́ nation university sílẹ̀ jẹ́ pé ọmọ wọn sì ti lọ sí sukùl yìí ẹ̀yìn pé ṣé àwọn olóṣèlú kan ti bá sáwù fúnfún lẹ̀ tí ẹ pé àwọn ọmọ wọn fún ọ̀sùn ìṣòkùn yẹn àwọn ọlọ́mọdé kan lọ síbẹ̀ ẹni tó yẹ pé kí ni àwọn ọ̀fẹ́ ọ̀fẹ́ ká dọ́gba ni wọ́n fi àjẹ wa ni wọ́n fi àjẹ wa tẹ́bá ní ìbéèrè ẹ wọ àwọn ọlọ́yà àti yẹn kẹta àwọn ọlọ́gbà tó wà níbẹ̀ Yorùbá nation ló a máa kọ orin ìdánimọ̀ wa orin Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá ẹ̀gbọ́n. a máa a máa kọ́ ìdánimọ̀ wa àsìkò ti tó Oòduà ẹ dìde àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó a ò ṣẹlú mọ́ Yorùbá recognition sovereign Yorùbá nation help Nigeria to save lives help Nigeria to save lives Nigeria is a dead. Nigeria is a killer. Nigeria is a death trap. Oko ẹrú ni Nigeria. Oko ẹrú oko ẹrú ni Nigeria. Ìtàn wo ló wà Nigeria? Ojúlé kọ́kọ́ kọ́kọ́ pa àwọn èèyàn tó bá ń jà fún ìlera. Ẹni ọ̀rọ̀ Abọ́lá Ìgè wọ́n pa bàbá yẹn. Ẹni ọ̀rọ̀ bàbá Abíọ́lá Ẹ̀tọ́ Abíọ́lá wọ́n pa bàbá. Gbogbo àwọn ọmọ Yorùbá ti pa tán. Ìjọba fẹ́ wá Ìjọba fẹ́ gbogbo àwọn business àwọn church tó ń bẹ àwọn ọmọ ọsùn ti shrine ní àwọn ọsùn wọn lọ shrine wọn ò ní kankan ṣe sí kàkà bẹ́ẹ̀ wọn lọ tún sọ fún shrine ṣe ní gbọpọlọ oṣù yẹn fẹlẹ sọ pé animal àwọn animal tá a gbẹ animal animal wear suit animal animal wear agbada animal put flag animal àwọn onígbàgbọ́ animal nígbà tí a gbé àwọn ọsùn wọn ti shrine ni pé ètò iléèwé kò ta wọn ò fi láti iléèwé yìí ó níjọba àwọn fúlàní ni wọn iléèwé wẹ̀wẹ̀ fúlàní ọ̀kàwé kò kàwé kàkà bẹ́ẹ̀ kí ni àwọn fẹ́lẹ́ bàbá ti ṣe wọ́n ti sọ fún asù wọ́n ti sọ fún asù ọ̀rọ̀ ẹ̀jẹ̀ asù ṣàkí o wọ́n ti sọ fún asù. wọ́n lu agbára fọ́ọ̀s. wọ́n fẹ́ tàwọn ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ yunifásitì mi nítorí pé kí ni ọ̀fẹ́ fún ọ lọ́wọ́ àwọn pòfẹ́sọ̀ wọn àwọn tíṣàṣì wa ó fi ìyà jẹ wọ́n. nàìjíríà ti kú nàìjíríà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà ìjọba ló fẹ́ da. yóò dá yóò dá yóò dá lọ́dún o dé ọ̀rọ̀ fẹ́ da ẹgbẹ́ bá dìde ẹ bá tají ẹ ń tají lójú ọ̀run ẹ tají àwọn wa ti ń ṣe ọlọ́kadà wọ́n ti ṣe onímọ̀lọ́ wọ́n ti ṣe òfò wọ́n ti ṣe yahoo wọ́n ṣe olóṣó wọ́n kú láti ọjọ́ àwọn ọmọbìnrin wa wọ́n ṣe olóṣó wọ́n ṣe wúwo five five thousand naira ọmọ ọmọ báwọn sùn títí ọmọ fún five thousand ten thousand nítorí kò sí owó nítorí kò sí owó àwọn ọmọ tí wọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn sá fúlọ̀ gbogbo ẹrú wọn wọn ṣe lè máa ń wọ ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù láti sọ láti dìde fóònù ìlera ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù bàbá wa wọ́n lọ́wọ́ ti sọ ní pé àwọn alábàjá fúnra wa ọ bàbá wọ́n lọ́wọ́ ti sọ ọdẹ lábọ̀rù o àwọn tó fi kú láti jà fóònù ìlera wa ọ ní jábọ́ lábọ̀rù wọn fún bàbá àwọn alábàjá fúnra wa o àwọn alábàjá fúnra wa o àmẹ́kọ̀ọ́rin ìdánimọ̀ wa lẹ́ẹ̀kan sí Yorùbá nation no going back no going back no going back ẹ ṣe gan. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòlùmírà ìyẹn jẹ́ ká máa lépa tẹ̀síwájú pọ̀pọ̀ ire. ògo adúláwọ̀ yorùbá nation yorùbá nation àwa ni ògo adúláwọ̀ àwa ọmọ òdùrú àwa ọmọ yorùbá àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwọn ọmọ yorùbá là ń make exploit káàkiri ní àgbáyé sùn ẹ̀yin náà ẹ̀wọ̀ ọmọ wa tóbi amúsàn tó sáré hundred meter fún ten seconds òun ló gba àmì ẹ̀yẹ ní gbogbo àgbáyé ọmọ Yorùbá ni àwọn Yorùbá wọ́n make exploit Nàìjíríà ọ̀fin rẹwà lẹ́ra ọ̀fin rẹwà lára ni nàìjíríà ìdọ̀tí ni ohun ẹ̀gbin ẹ̀gbin ẹ̀gbin ẹ̀gbin nàìjíríà ẹ má ṣe bẹ̀rù bàbá wa ẹ má ṣe bẹ̀rù ẹ̀yin ìyá wa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọmọdé ẹ̀yin lágbà ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ tẹ́tí sílẹ̀ láti gbọ́ wa ẹ ṣé gan God bless you all. Yorùbá nation no going back. Koiki Media bring the world closer to your doorstep. Lẹ́ẹ̀kan sí àwọn àwọn ọmọ Oòduà lábẹ́ bàbá wa Àrólé Baba ten ten bàbá Àrólé Baba ten ten ẹ̀ ń wòye àwọn ni wọ́n ṣe Ah, ní ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó àwọn ni wọ́n gbé awareness kalẹ̀ tó wà dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ẹ ṣe gan fún effort wa a ò ní ẹ̀yìn jù báyìí lọ. thank you more blessings. her ṣe gbogbo ẹ̀jẹ̀ wa ní òkè òkun ẹ wò á kí o gbó yín o inú wa dùn ní pé bá a ṣe jáde rálì lẹ́nu àwọn èèyàn wa wọ́n gbà àtọwọ́ tẹsẹ̀ inú everybody dẹ̀ dùn yín pé no more Nigeria again because báyé ń sọ ó ń pọ̀ létí wọn ó dẹ̀ ń ṣe kí ni ó yé wọn ju tẹ́lẹ̀ lọ ọ̀nà ti ṣọ́ọ̀gù yìí pé ìyà ti pọ̀ jù nínú nàìjíríà àti jẹ́kọ́ mọ̀ pé ìlú èkó ilẹ̀ yorùbá ni ilẹ̀ yorùbá ni àwọn míì bẹ́ẹ̀ jẹ́ tẹ̀lé àgbẹ̀kọ́ mọ̀ pé ilẹ̀ ilẹ̀ yorùbá ni ìlú èkó. no more fẹ́rin èké à ń ṣe ara nàìjíríà mọ́ àwa ti dùbà àwa ti ọmọ yorùbá ni wa àti jápa àti jápa o orúkọ tèmi ni panama lẹ́ẹ̀kan sí i. lọ́ndà àwọn ẹgbẹ́ wo ni ẹ. ẹgbẹ́ àwa ọmọ ògùn adúláwọ̀ ìmọ́lẹ̀ ńlá ló mọ abẹ bàbá wa bàbá Arólé bàbá tẹ́ntẹ́n àti bàbá wa Koiki social media Koiki social media àti bàbá wa Bánjí Akíntóyè àti bàbá wa Sunday Igboho àti bàbá wa lẹ́ẹ̀kan sí bàbá wa Gani Adams Oòduà. so wọ́n ní ká play pledge bàbá Arólé ní ká play pledge bàbá wọ́n ní ká play pledge ẹ ò ní rí jù báyìí lọ ní ìlú Ìkòròdú níbi táwọn ọmọ ọkọ̀ Oòduà tí wọ́n ti jáde láti wá ṣe ìpolongo fún òmìnira káàárọ̀ òjíire ní ìlú Ìkòròdú nípínlẹ̀ Èkó Koiki Media bring the world closer to your doorstep twenty ninth of October twenty twenty two òní ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty two Yorùbá nation no going back a fi ṣe èyí tá a lè ṣe láti jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé mẹ́gàrà ló ń gbọ́ lọ́nà a ti fi tó wọn létí so wọ́n sì ti gbọ́ wọ́n sì ti gbọ́ àlàyé wa a sì ti pín fúláyà fún wọn so a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè tó fún wa ṣe ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹ ṣé gan jésù olúwa wa àmín yorùbá nation no going back where you dey abuse the world closer to your doorstep. 29th October 2022 live at Ikorodu once again. Bluetooth, Bluetooth. Àmú ètò ìwádìí ìdánidúró.